Good evening. Ẹ káalẹ́ o. Ẹ káalẹ́ Ah, ẹ káalẹ́ mama ẹ káalẹ́ o, program wa torí wẹ́dà ti dúdú ká tó pajú pé gbogbo ẹ̀ á ti ṣe bírèmù bírèmù. Ah, ẹ rí i pé ohun mi gan ó ṣe kọ̀kọ̀rọ̀ kọ̀kọ̀kọ̀kọ̀ wẹ́dà nìyẹn òtútù nǹkan tó ń pè lòtútù nìyẹn ìlú òyìnbó dára ọ̀rẹ́ mi ó dùn púpọ̀ ẹ jọ̀ọ́ gbogbo yín ẹ máa bọ̀ ẹ jẹ́ ká jọ jẹ orí ọ̀fẹ́ òtútù tó wà ń ta yìí hmm, good evening ọkọ mi god bless you ẹni ọlá ẹni yìí ẹni ẹyẹ ìwọ ni mo kọ rí god bless you ah lókè ní notification mi ti ṣiṣẹ́. I'm so so happy you got it Bam, bam, lọ́wọ́ kan lọ́wọ́ kan lọ́wọ́ kan lọ́wọ́ kan lọ̀rọ̀ mi gbẹ̀gbẹ̀ bí gbẹ̀gbẹ̀gbẹ̀ ẹni ọlá ẹni iyì ẹni ẹ̀yẹ ẹni iyì ẹni ẹ̀yẹ God bless you God bless you my sweetheart you're welcome to this program our program is not going to be very late anymore because the weather has changed and is kind of uh, not very, very friendly anymore. <laughs> ah, in fact, ìtí mo lò gan ju wọ́n máa mú lọ bá a ṣe kí tẹsẹ̀sẹsẹ̀ ládà ìta ń dàbora ládàbora la fi ìta ń fi la fi kọ́rùn bẹ́ẹ̀ ni yíta dẹ̀ ó yẹ nínú ilé ọlọ́run ṣàánú wa ní tíyẹn bá tún ti pọ̀ jù á tún máa fúnyàn ní dry dry throats. so gbogbo wa káàbọ̀ wá kú oríire sínú òtútù yìí o á bá gbogbo wa lára mu o in fact mo tún ṣe mu tíì kan tán ni pàápàá mo ṣe mu tíì ni so tí kẹdẹ nìyí ìrántí ìtọ̀ ló bá dé ìrántí ìtọ̀ nìrántí bá dé God bless you ọkọ mi I really appreciate you ah, ọlọ́mọ uh, plenty stands with the youth òun ni nǹkan tó ń lọ lọ́wọ́lọ́wọ́ wóróworó tó tó ń ṣẹlẹ̀ ní Mọ́kọ́lá. Mm ọlọ́mọ plenty stand with the youth o wótòwórò hmm. wótòwórò tó ń lọ ní mọ́kọ́lá <laughs> kò ṣe kò ṣe kò ṣe kò ṣe dúró wò kò ṣe dúró wò it's very very sad uh, yes help me share it to everybody god bless you thank you thank you ẹni ọlá ẹni iyì ẹni ẹ̀yẹ ẹni àpọ́nlé ẹni àyè ẹni ìyẹ́sí God bless you help me share it help me call your friends in thank you I really appreciate you What a world going on in Mokola good evening good evening good evening share share share today is 29th of November 2022 ó ń tán lọ nìyẹn ọ̀rọ̀ Ah, ah, twenty twenty náà mà ti twenty twenty two ti palẹ̀ mọ́ o ẹ o kò wá ní kó wa mọ́kọ̀ àní gbarin lórí ní tó kù kí twenty twenty three ó gbẹnu tán pátápátá ni ìyá mi <laughs> wó tòwórò àtìmọ́kọ́lá àbí ṣèbí àti náà la ṣáà máa pè mọ́kọ́lá parish Ami barrack. Hmm. <sighs> Mm. mm. Mà ṣe o, àánú ṣe mí. Àánú ṣe mí. Mọ̀kọ́lá. Hmm. Àánú ṣe mí, àánú ṣe mí, ó dẹ̀ gbà mí lójú tì kì pé nǹkan táwọn ọmọ yẹn ń ṣe ló gbà mí lójú ti pàṣẹ tí ò bá sí. good evening jàre bàbá mi new convenant oyin ayọ̀ oyin nílé ayé wa ayọ̀ láyé wa ayọ̀ ayé wa ò ní dòbu good evening good evening. ṣe rí ibi tí nǹkan tó bí mi nínú jù nínú ẹ̀ nígbà tí mo rí wọn tí wọ́n lọ sọ́dọ̀ Oríyọmí Hamzat. ah àánú yorùbá mà ṣe àánú àánú àánú kìrìsìtẹ́nì mà ṣe mi ò má yẹ kí n sọ pé yorùbá astagafula àánú àánú àánú àánú àánú ah ó mà ṣe o ah ó mà ṣe o ó mà ṣe o àlá ó mà ṣe o ah what a pity àwọn bàbá ń gbéra wọn lọ sí kóòtù àwọn ọmọ gba ọ̀dọ̀ oníwèé ìròyìn lọ hmm. oníwèé ìròyìn ojú fọ́nrán wa alekun salam wa rahmatullahi wa barakatu bàbá mi adéwálé akínsànyà ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ sórí ètò hmm, hmm, hmm. nígbà tí mo rí fídíò yẹn ah ara lọ mi mi ò lè post ẹ sórí wall mi mo ń sọ mo ní ẹ jẹ́ ká máa rọra ṣe ẹ̀yin àgbàsẹ̀lẹ̀ mo ní ẹ jẹ́ ká rọra máa ṣe nítorí kí ni ó mà ṣe o. bẹ́ẹ̀ ni òun náà ni mo ń sọ wọ́n ti gbé lọ sọ́dọ̀ it's not right at all that is why I'm, I'm out it's not right at all it's not right at all taking it to Oriyomi sad. it's not right at all it's a very very bad move. bó dẹ̀ ṣe bó ṣe wù wọ́n náà ṣe ṣe yẹn bọ̀ tó tì mí lójú gan ó tì mí lójú wọ́n dẹ̀ lè má fẹ́ wá gbé wá sí ọ̀dọ̀ tèmi nítorí pé ọ̀pọ̀ nínú wọn náà ti ṣẹ́ èpè ọ̀pọ̀ nínú wọn ló ti bú mi lórí àwọn àkíyèsí tí mò ń ṣe lórí Facebook ṣe rò pé ó lè yá wọn lára láti gbé ẹjọ́ tiwọn wá ládùúrú èpè tí wọ́n ti ṣẹ́ fún ọ̀tá mi ládùúrú sọkúsọ tí wọ́n ti sọ sí ọ̀tá mi ládùúrú oríṣiríṣi orúkọ tí wọ́n ti pè mí ṣé mọ̀ pé mo máa ń sọ mo ní oyè tó kan ará àwo ó ń bọ̀ wá ṣe kí ni ó ń bọ̀ wá kan ará ẹ̀dẹ. Hmm. their reason for taking me to to Oriyomi Hamzat mi ò tẹ̀lé mi ò tẹ̀lé reason náà ó dùn mí kì í ṣe pé bóyá mo jealous pé wọ́n gbé lọ sọ́dọ̀ Oríyọ̀mí Hamzat o wọ́n lè gbé lọ sọ́dọ̀ wọ́n lè gbé lọ fún Bukky ní UK wọ́n lè gbé lọ fún tani mo tún mọ̀ eh, eh, anyway eh, bóyá torí pé yẹn dẹ̀ wà ní Nàìjíríà pẹ̀lú wọn bẹ́ẹ̀ lọ ṣe gbé lọ fún yeah I think so. I think so I think nítorí pé ó wà lọ́dọ̀ wọn ní Nàìjíríà ń bẹ ni wọ́n ṣe gbé lọ but kò sí nǹkan tí wọ́n ṣe káàkiri gbogbo àgbáyé tí àwa tá a jẹ́ ọmọ ṣẹ̀lẹ̀ tá a wà lójú fọ́nrán tá a kì í ṣe it really really saddened my heart. Uh, hallelujah o dádì mi Táyọ̀ Òṣòdì ẹ káàbọ̀ sórí ètò ó dùn mí ah ó dùn mí omi fẹ́ yọ lójú ọ̀tá mi ẹ jẹ́ ká gbórin díẹ̀ oh, I'm I'm feeling emotional now ẹ jẹ́ ká ẹ jẹ́ ká gbórin díẹ̀. ẹ fa àwọn kan ara ó tì mí lójú ó fa àwọn kan ara. síbẹ̀síbẹ̀ wọ́n kò kòkòrò ṣe ìsáàjì wọn. bọ́lọ́run ṣe tàn mọ́lẹ̀ tó inú òkùnkùn lẹ́lòmí fi ṣe lé. bàbá ṣe mi o. ìlàjẹ ni mo lọ straight olúwa ṣọ́ mi o pẹ́pẹ́. àwọn orin tẹ́mi máa ń fẹ́ gbọ́ ni àwọn ọmọ tó sùn kan tó ní mímì ṣùgbọ́n tí ariwo pọ̀ nínú ẹ̀ percussion yẹn ṣe gbọ́ bí percussion yẹn bó ṣe rọra lọ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́. wọ́n bọ̀ sáńṣẹ́ ènìyàn wọ́n di kìnìún lálẹ́. wọ́n di kìnìún lálẹ́. wọ́n fẹ́ sọ lè hàn lálẹ́. lọ́dà ahoro. Hmm. Hallelujah, hallelujah, hallelujah. Good evening, everyone. ẹ káàbọ̀ sórí ètò ètò ètò mi ètò yín ètò gbogbo wa ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ nínú ìjọ Celestia World Wild. ẹ kálẹ́ ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin àbúrò mi mo kí gbogbo yín pé a kú déédé wòyí adẹ̀kú wẹ́dà wa tó fáìn tó fáìn yìí lágbára Ọlọ́run gbogbo gbogbo èyí tí mo nífẹ̀ẹ́ sí pátápátá gbogbo yìí ni mo invite in fact free free ticket ni mo fún yín mo fún yín ní free ticket mo fún yín ní free free visa ẹ máa bọ̀ ẹ máa bọ̀ <laughs> if you really love me come and join me come and join me enjoy this cold Oh, <laughs> ẹ jẹ́ ká gba Jehovah Jesus Christ, Michael mímọ́ bàbá Baba, Baba. àtúbàjáyé má jáyà lóló ẹlẹ́rù ni ìránmọ́níṣẹ́ fàyàtì èèyàn gọlá fún orúkọ yín ọba tó pa wá mọ́ bí ẹyin ojú ọba tó pèsè jíjẹ mímu níná lílò ọba tó dáàbò bò wá ọba tó dárí ẹ̀ṣẹ̀ jì wá ọba tó ń tọ́ wa sọ́nà tó gbàkóso ayé wa èèyàn gọlá fún orúkọ yín bàbá ẹ wá gba ọpẹ́ wa fún orí ọ̀fẹ́ tí ẹ fún wa ní wákàtí bàbá wa gba iyì wa méjì mẹ́ta tá a fẹ́ bára wa sọ olúwa ọlọ́run ọbẹ lẹdùnmarè bó ṣe gbé tí ọ̀tún wa jáde wọlé ẹ má jẹ́ kó gba tòsì jáde bó ṣe gbé tí ọ̀tún wa wọlé kó má gba tòsì jáde kó bára wa lára mú torí pé a fẹ́ fúnra wa ní ìdánilẹ́kọ̀ọ́ ni àwọn èso wa àwọn ọmọ wẹ́wẹ́ inú ìjọ tí ọkàn wọn dẹ̀ gba ọgbẹ́ olówó ọlọ́run ọba elédùnmarè ìgbésẹ̀ tó tún máa mú wọn jẹ́ pé ìkọ̀sẹ̀ sí ìwọ ọlọ́run ọba alàyè bá mi gbé kúrò nínú ọkàn wọn bá mi gbé kúrò lọ́rùn wọn àwọn afúnni nímọ̀ràn tó tún máa mú wọn tó máa tún mú wọn dá ẹ̀ṣẹ̀ kún ẹ̀ṣẹ̀ tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nítorí pé ìbínú ọ̀mọ̀polówó òun ò lẹ́sẹ̀ lẹ̀ à ọlọ́run ọba elédùnmarè o nítòótọ́ gbogbo nǹkan kọ́ ni ìbínú ń bàjẹ́ gbogbo nǹkan dẹ̀kọ́ ni ìbínú tún ṣe ṣùgbọ́n ìbínú eléyìí tí wàá fẹ́ máa ba nǹkan jẹ́ kọjá yìí bàbá ọmọ ẹ̀mí mọ́ ẹ bá mi ra gbogbo ọkàn wọn padà kí ohun tí wọ́n fẹ́ sọ kí ohun tí wọ́n fẹ́ fún àtúntò tí wọ́n fẹ́ ṣe kó lè jẹ́ ìtẹ́wọ́gbà níwájú rẹ̀ wọ́n lè gbàdé káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere lẹ́yìn wá ọ̀la èmi náà tí wọ́n wá fẹ́ sọ owó rògbò tó méjì mẹ́ta olúwo ọlọ́run ọbí lẹ́dùnmọ̀ àbáfọ̀rọ̀ ọlọ́rọ̀ gbà mí lẹ́nu mi ò sí níbẹ̀ ohun tí wọ́n gbé fún mi tí mo jókòó tí mo dàrò nínú ara àti nínú ẹ̀mí òun náà lèmi náà fẹ́ sọ olúwa ọlọ́run ọbẹ̀ lẹ́dùnmarè má sọ di ẹ̀ṣẹ̀ sí mi ní àgọ́ ara jésù àpáta ìgbàlà àmín àmín àmín lórúkọ jésù hallelujah hallelujah hallelujah mo kí gbogbo wa káàbọ̀ sórí ètò yìí ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi lọ́kùnrin lóbìnrin lónílé àti lálejò today is the twenty ninth of November twenty twenty two this is your one and only Olúwatóyìn Ọbàtọ́lá darling Tineke ọlọ́mọ plenty the only evangelist that has no frontier I'm not a politician I'm a lady evangelist in the celestial fold in Protestant anywhere bàbá tí ń porúkọ Ọlọ́run mo wà ń bẹ̀ bẹ́ẹ̀ ni hmm. torí pé kí ni ṣẹlẹ̀ kọ́ ni mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ mi èmi ò dẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ nítorí aṣọ iṣẹ́ ìránṣẹ́ mi ẹ̀jẹ̀ Jésù ló bá dúró mo dúró sórí àpáta ilẹ̀ mìíràn ìyanrìn ni bàbá ọmọ ẹ̀mí mọ́ à ń lọ nínú ọ̀rọ̀ rẹ o máa jọba lọ. nígbà tí mo rí fídíò tí ibí ìbáyìí gangan náà ni fídíò ni, ni Sports, yìí gangan ni Hamzat ti wọlé bọ̀ tí wọ́n nìkan ni mo kàn yọ mi ò fẹ́ mi ò fi ti Oríyọmí Hamzat sí because tí bá ní kí n lo ti Oríyọmí Hamzat yẹn mi ní lè ṣe program bí mo ṣe fẹ́ máa dùn mí lọ́kàn ni. What pushed them to go and invite Oríyọmí Hamzat or bóyá Oríyọmí Hamzat ó gbọ́ pé nǹkan kan ń lọ níbẹ̀ ló wá síbẹ̀. Si because ó máa ń rí bẹ́ẹ̀ but let's say Oríyọmí Hamzat ti ẹ̀ wá síbẹ̀ láti wá fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò gẹ́gẹ́ bí journalist pé kí nìkan tó ń lọ níbí kí nìkan kí nìkan. Um, ah, I don't know. I don't know what to say. ẹjọ́ torí ọlọ́run ẹjọ́ madam Esther Ọlátóbi mo ti mọ̀ yín mo ti mọ̀ yín pẹ̀lú iṣẹ́ tẹ máa ń ṣe tẹ máa ń ṣe fáin bara kiri yìí ẹjọ́ ẹ má ṣe wá sórí wọ́ọ̀lù mi ọlọ́run ọba ò ní febi pa yín i don't like what you are doing ẹjọ́ ẹ bá mi delete nǹkan tẹkọ síbẹ̀ yẹn ẹ bá mi delete ẹ tẹ́ ẹ̀ bá bá mi tẹ́ ẹ̀ bá delete ẹ máa block yín gbogbo èèyàn ló ti mọ̀ yín bẹ́ ṣe máa ń lọ ṣe káàkiri nìyẹn ọlọ́run ọba ò ní febi pa yín ọlọ́run ò ní sọ yín di fáin bara eka ká lẹ́jàre ìyá mi Esther Olúwatóbi Fọlọ́runṣọ Máyọ̀wá àìmọye àwọn èèyàn ni wọ́n ti bá mi sọ̀rọ̀ yín bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn bẹ́ẹ̀ ṣe inbox wọn nìyẹn ẹ kì í ju three thousand five thousand náà lọ ṣe rí nígbà tí Ọlọ́run bá ń bùkún ènìyàn tó bá dẹ̀ ń ohun tí kò dá tó bá ń sọ sínú ilé ayé ara ẹ o fẹ́ ṣe fáyín bara nítorí pé o fẹ́ máa jẹ nínú nínú oògùn olóògùn ẹ pe àìnímọ́ra yín lójoojúmọ́ ẹ ń pè kò sí kò sí ẹ ń pè mọ́ sínú ilé ayé yín ẹ ẹ dẹ̀ ń rówó tẹ fi ń wá sórí sórí sórí mídíà tẹ fi ra dátà ẹ rówó yẹn now you pick on olùṣọ́ Òṣòdì sìn pé kọ́ fún ẹjọ́ tó lọ́lọ́ ẹ bá mi delete kìíní yẹn mo dẹ̀ máa block yín mo ti ń expect mo ti ń rí mo ti ń rí fọ́tò yín lórí kìíní mi tipẹ́ mo ti ń expect nǹkan tẹ máa kọ kìíní yìí ẹjọ́ ẹ delete nǹkan tẹ kọ yẹn what is wrong with you? ẹ lọ sí ẹ lọ ẹ lọ sí ẹ lọ ẹ lọ ẹ lọ sójú títì kẹ́ lọ wo àwọn ọmọ kéékèèké níbẹ̀ ní aago wà yìí wọ́n wà bẹ́ẹ̀ tó pure water tó ń pure water tó ń ta gálà tó ń ṣe gbogbo ẹ̀yà máa lọ ṣe fine bara káàkiri tí ọba dẹ̀ lọ sórí péjì yín oríṣiríṣi ara lẹ́ ń dá ń bẹ̀ what is all the nonsense about don't turn my page to nonsense please i don't want it ẹ lọ máa ṣe nínú tẹlifóònù nínú box àwọn tẹ́tí lọ ṣe lórí messenger ẹ̀yin mọ̀ iye èèyàn tó ti tó yín fún mi ẹ dẹ̀ máa máwọn èèyàn ẹ máa sọ àwọn èèyàn lẹ́nu why must you come to my page to come and pick orúkọ láti máa ṣe bara? ẹ má wọrí má delete yín má block yín dànù ni. nonsense ẹ má bínú jàre this woman is just rubbish she's just she's she's fond of it that is how she goes about tó bá sì rí ibi tí àwọn èèyàn bá wà báyìí ó máa máa lọ píìkì orúkọ wọn níkọ̀ọ̀kan ló máa máa sọ pé bí ojú three thousand lọ bí ojú two two thousand lọ bẹ́ẹ̀ fẹ́ máa lo ilé ayé tí títí láíláí tẹ máa fi kú nìyẹn orúkọ àwọn ọmọ ọlọ́mọ ẹ máa pòrò àwọn ọmọ ọlọ́mọ síbẹ̀ torí patí bá dẹ̀ ṣe patí ẹ̀ lẹ́ kọ́kọ́ lẹ́ máa ya gèlè débẹ̀ Rubbish. Now, let's say Oriyomi Hamzat. Àwọn èèyàn pè é pé nǹkan kan lọ níbì kan. Mo ti gbé mo ti stop jare. God bless you daddy me. God bless me. God bless you. Yes, yes. Thank you, sir. Thank you, sir. I'm back. I'm back to my àwọn ọ̀ka ni wọ́n tó bá ti di tí ọba fẹ́ ṣiṣẹ́ olúwa ìgbà náà máa gbé ìbínú dé ìka ni wọ́n ara wọn nìyẹn ara àwọn ìránṣẹ́ luciferi mami láti America mo rí yín o with your beautiful uh, uh, attire God bless you ma. Ha. Mm. Let's say Oríyọmí Amsat ó gbọ́ fèrèfèrè pé nǹkan kan ń lọ wọ́n dẹ̀ wá síbẹ̀ yẹn wọ́n lè discharge with love ah ẹ ṣé dáàdì i appreciate yín Ti wọ́n ni jẹ́ kí kámẹ́rà tí wọ́n ni bá sọ nínú kámẹ́rà wọ́n máa sọ lẹ́yìn ni. the man made mention pé nǹkan kan ti ṣẹlẹ̀ ń bẹ̀ tẹ́tẹ́lẹ̀ rí kinní kan kinní kan ẹ jẹ́ ká máa ṣe kinní láàrin ara wa bí mo bá bá yín sọ yìí tí kò bá tí ò bá tẹ́ yín lọ́rùn lénìí mo lè sọ yìí tó máa tẹ́ yín lọ́rùn lọ́la but tí ò bá tẹ́ yín lọ́rùn yẹn lèmi fẹ́ kó pọ̀ ju pé tí mo máa fi máa purọ́ fún yín ẹ ẹdẹ lè ẹ̀yin ò lè gbé wá fún mi ẹ lè bá ní ẹ lè sọ pé ẹ fẹ́ gbé wá fún kẹ pé kẹ pẹ lọ́mọ twenty nítorí pé kí ni gbogbo yín náà lẹ ti ṣe oríṣiríṣi èpè fúnra yín tí mo dẹ̀ sọ pé gbogbo yín náà ni tiyín máa dé bá right it's very bad pé ẹ gbé ọ̀rọ̀ yẹn gbé lọ sọ́dọ̀ Oríyọmí Hamzat Oríyọmí Hamzat program tó ń ṣe yàtọ̀ sí tẹ́lẹ̀yìí why àwọn bàbá wa wọ́n ti ń lọ sí kóòtù wọ́n lọ sí kóòtù wọ́n tún ti wọ́n tún ti fix another one sí next month yìí sìn tí mo dẹ̀ mọ̀ tó bá tún tán bá tún débẹ̀ wọ́n tún lè ti kọ́ tún sun síwájú torí gbogbogbò wọn wọ́n ń ṣe ni pàdípàdí pàdípàdí jọǹgù ní nǹkan tí wọ́n ń ṣe it is well kó ní kálukú gbogbo wa máa bẹ̀rù wa níbodè olè kò ní í ṣe kí ni kò ní í kó hmm, oníkálukú àbẹ̀rù ẹ̀ níbodè. Someone contacted me yesterday after the the program very late in the night. Ó kàn send àwọn fídíò àwọn fídíò clip fídíò kéékèèké bẹ́ẹ̀ ni mo ti tí wọ́n ti kọ sọ oríṣiríṣi ah fídíò náà ẹ eh, tẹlifóònù náà ni mo dẹ̀ lónìí wájú yẹn bá ní kí n play nǹkan tó wà ń bẹ̀ kí n play ẹ̀ fún yín but it doesn't matter màá ṣàlàyé nǹkan tí mo rí ní níbẹ̀ máa fẹnu ṣàlàyé ah mo ṣe mistake ó yẹ kí n ti send kí ni fídíò yẹ kí n ti send ẹ̀ sí orí kíni àṣù. Ah, sure but it doesn't matter anyway. Now, I came out yesterday afternoon to make my stand known uh, to CCC worldwide. Yes, I stand with the youth, but ẹsẹ̀ tí wọ́n gbé yìí dẹ̀ tí ó ti Yes, their future, the future of the fold lies in their hands. But very, very disappointed the way they've, you know, turned it to uh, inviting or, not let me say that they invite Alhaji Oriyomi Hamzat let me say giving him audience because nǹkan tí wọ́n lè sọ pé ah ẹ ṣe dáàdì àwọn ah, gbé lọ sí K2 àwọn K2 náà ni wọ́n ni wọ́n ni wọ́n lọ́kọ̀ sí havoc yìí tọ́ṣọ̀ tọ́ṣọ̀ ohun tí ó dá sílẹ̀ ní K2 táwọn ọmọ tí wọ́n fi bẹ́ sí gbòòrò rèé o ṣe mọ̀ pé mi sọ fún yín pé ọ̀bọ ni ó para ẹ ọ̀bọ ni ó para ẹ a ò ní pọbọ a ò ni ọ̀bọ ni ó para ẹ̀ ṣẹ́rí tí mo máa ṣe ní ọ̀la lágbára ọlọ́run kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ ó máa jáde eléyìí aṣọ akànfẹ́fẹ́ eléyìí ṣe warm up ni ṣó ti yé afẹ́fẹ́ eléyìí ṣe warm up ni ṣe mọ̀ pé lánàá nígbà tí mò ń sọ̀rọ̀ mo dárúkọ dádì mi bàbá nánáyàn. No, no, Uncle Jimoh, Uncle Jimoh, Tasha, hey, hey, Deborah, níbi tẹ́ ẹ bá ba sẹ̀lẹ̀ jẹ́ dé olújọ mímọ́ ṣe rí ẹ ọlọ́run mà ní jẹ́ kí ẹnu mi ẹnu àṣẹ hmm. ẹ ṣọ́ra yín ṣá ẹ ṣọ́ra yín. ẹ lè tún nǹkan tò ẹ ń bàjẹ́ lójoojúmọ́ ni ọ̀rọ̀ ń bọ̀ wínrínwínrìn Oríyọmí Hamzat ó ti gbé the deed is, is done so there is nothing one can do about it there is nothing we can do we cannot change anything now I hmm. don't ń pè hmm. not hearing i'm not i'm not picking calls it's not even time for picking calls now. <sighs> There is a big case tó ń lọ Tọ́ṣọ́, Deborah, Solomon, Uncle Jimoh, tó jẹ́ the family father figure, àti Bàbá Nunoyan. Power tussle ní nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, ẹ dẹ̀ fi ba yí àwọn youth jẹ́. Details ẹ̀ ń bọ̀. No, no, no, no. I'm not. I'm not blaming. I'm not blaming Oriyomi o. No, no, no, no. I'm not blaming Oriyomi. I'm. I tell tell don't say. Journalist ni ó gbọ́ pé wàhálà ṣẹlẹ̀ nbi kan ó dẹ̀ lọ síbẹ̀ ni. So wọ́n dẹ̀ fún ní audience. Wọ́n dẹ̀ ti fún ní audience nìyẹn. It's going to continue. Ṣùgbọ́n adìyẹ tó ṣu tí ò tọ̀ àbùkù ara The man is very good. He's good at at what he's doing. Adìyẹ tó ṣu tí ò tọ̀ àbùkù ara nígbà tí wọ́n gbé ẹjọ́ lọ sí Kétu tẹ̀tú wá tí títọ̀ṣọ́ tẹ ló ń pe ẹnìkan lẹ́yìn ẹ fèkì mítìn pẹ̀lú àwọn ọmọ yìí wọ́n lo wọn náà owó wọn látòjìdí Ìbàdàn wá sẹ́kọ̀ọ́ tọ̀ṣọ́ uh, eh, eh, eh. gbogbo ẹ̀yin ọmọ Ọ̀ṣọ́fà ẹ tẹ́ ẹ rò pé ẹ fẹ́ lá tẹ́ ẹ rò pé owó olówó légún náà lẹ̀ ń ṣe ẹ̀yin ò kíà láti maintain pé kí ìjọba ọ̀run kó sọ̀kalẹ̀ sínú ìjọ mímọ́ kẹ́yìn kàn máa gba owó kẹ́ máa pín the best bidder lẹ́yìn fẹ́ máa tẹ̀lé pàṣọ olújọ mímọ́ ń bọ̀ lára yín ṣe rí gbogbo ẹ̀kẹ́ yín tó sì rí ródóródó yẹn ẹ máa gbá pàṣán màlẹ́kà tó máa fa ẹ̀kẹ́ lòmíì nínú yín ya ẹ máa wòran ọlọ́run ọlọ́run ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ni kò tíì dé. ọlọ́run ṣì ń bọ̀ ni ẹ ti ṣẹ̀sìn gbajúmọ̀ ẹ ti ṣẹ̀sìn gbangba báyìí ẹ̀sìn yìí tẹ̀ ṣiṣẹ́ lábẹ́lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá ṣe ń gbáwa ara wa fà á tá a bára wa fà á tá a bára wa fà á bẹ́ẹ̀mi ṣe ń sọ tèmi náà ni Bukky náà sọ tiẹ̀ pé kẹ́ ẹ yí padà ẹ yí padà o I'm not Bukky I'm not sin I didn't mention your name just to pamper you or to drag you o you are nothing to me so mo kàn fi mo kàn fi ẹ ṣe example bíbá yìí ni bẹ́ẹ̀ náà ni eh, kí lorúkọ ẹ jẹ́ ṣíkó eh, lọmọ ìyẹn náà wà lamẹ́ríkà tí gbogbo wa tá à ń pariwo pé òṣì orí burúkú tẹ̀ ṣe yìí ó ti pọ̀ jù eh, ọlọ́rẹ̀ celestial discourse àbí kí nìyẹn tí nìyẹn sọ pé òun ti ń jẹ́ ìyẹn náà wà ń bẹ̀ celestial reality ìyẹn náà wà ń bẹ̀ tíyẹn náà pariwo tíyẹn náà pariwo tiẹ̀ bó tiẹ̀ yẹ pé àtàtàwúrẹ́ àtàtàwúrẹ́ gbogbo wọn náà abẹ́ yín náà ni gbogbo wọn náà ni ọ̀pọ̀ wọn ti ń ṣiṣẹ́ tẹ̀ tí ń ra dátà fún wọn àfẹ̀mí ọmọtádé ṣe olúwatóyìn nìkan ni mo lè náwó sókè pé tó bá fún mi ní kọ́bọ̀ọ̀nù <coughs> tó bá fún mi ní kọ́bọ̀ọ̀nù inú yín kó bọ́ síta. ìtorí ẹ̀ lọ́rọ̀ torí pẹ̀lú yóò ṣe lè wọ̀ bọ̀ sí wọ́n ṣe ń pariwo yìí náà ni pé nǹkan tẹ̀ ṣe nínú ìjọ mímọ́ kò dáa. now this person told me that uh, noah ikú mẹ́yìn lọ pé ó dé sí barak mọ́kọ́lá about two years ago via ketu ketu náà ni àwọn náà náà máa gbé lọ síbẹ̀ wọ́n transfer ẹ̀ lọ síbẹ̀ ó wá sọ pé the character of this man his misbehavior his behavior his attitude Because of that madness that is in him, many people left. Now, the reason is, wọ́n ní kò lè sọ̀rọ̀ méjì mẹ́ta, ó máa ṣẹ́ èpè. Ní orí pulpit, ó máa máa pe ògún lákàyé èmi lè pògún mo lè pe Ṣàngó mo lè pe anything nínú ilé tèmi lèmi wà ẹ lè wà lórí pulpit nínú chọ́ọ̀chì kẹ máa pe Ògún kẹ máa pe Ṣàngó kẹ máa pe Ọya kó máa kó máa fi ṣépè fáwọn èèyàn ní during the service tán bá ti ṣe nǹkan kan báyìí ẹ̀gún yẹn gun ló máa bẹ̀rẹ̀ sí ní ṣe pé Ṣàngó ṣe pe Ṣàngó ló máa pọya ló máa porò ló máa pe gbogbo ẹ̀ gbogbo nǹkan yìí ni kò bá àwọn ọ̀pọ̀ èèyàn mu wọ́n kúrò many of them left the church àti tó dàgbà àti tó kéré wọ́n kúrò ńbẹ̀ bí wọ́n ṣe sọ fún mi o ọmọkùnrin ṣe rí ní Ìjẹ̀bú tó lọ fẹ́ ni wọn ò lè lọ́mọ tó máa sin wọ́n wọn ò lè lọ́mọ tó máa sin wọ́n ìtorí ẹ Ìjẹ̀ṣà èpè ni wọ́n fi ń jíra wọn láàárọ̀ ikú la gbé ẹdè kọ̀nàkọ̀nà láyọjú ẹ Ìjẹ̀bú kẹ̀dẹ̀ ní àṣẹ wà nulẹ̀ bó ṣe ń san ni aláṣẹ ń fàṣẹ sí lọ́mọ ń kú mọ́ wọn lọ́wọ́ lójoojúmọ́ ẹjọ́ ọmọ wo ló fẹ́ ṣe wọ́n nǹkan tí wọ́n ṣe ń fẹ́ jẹ̀bú tí wọ́n ṣe ń fẹ́ tí wọ́n táwọn òbí tán ṣe tán ṣe dára wọn dúró pé kán máa fẹ́ ìkíjẹ̀bú àti ìjẹ̀ṣà kan máa fẹ́ ra wọn nìyẹn. gbogbo ìyọ̀dẹ̀ kan ló jẹ́ pé ọmọ ọba àlùfọ̀ ni wọ́n ṣe pé dire tó bá ṣépè kan fún ẹni tó yẹ pọ́ ìdílé ọba àlùfọ̀ ló ti jáde kó tó ṣe nílẹ̀ báyìí ó ti lọ bá gbogbo àwọn ẹbí ẹ nínú ilé ó ti lọ jókòó tí wèpè tó ṣe tó rò pọ́nmọ́ yẹn ni ẹ lò ń ṣe fún. ẹ jẹ́ ká máa ṣọ́ra ẹ forí pípé ṣe nǹkan ṣèbẹ́ ìjẹ́ ti pera yín ní wòlíì ṣèbẹ́ ti pera yín lólùṣọ́. tọ́ wọn lè píìkì tó bá fẹ́ ó sọ pé ni ẹ pẹ̀lú agbádá lórí púlpìtì wàá bẹ̀rẹ̀ sí ní pé Ṣàngó wàá máa pé wàá máa fi wàá máa fi bá wọn sọ̀rọ̀ wàá máa fi ṣépè fún wọn tó bá ṣe inú òkì pẹ́ bi onínú fùfù ò lè kó yàn jọ òkúròrò ò lè kó yàn jọ you can't call yourself a shepherd tó bá ti mọ̀ pé o ò lè sọ̀rọ̀ méjì kó kó má ṣépè. ó bá dé ẹ̀ pé ìran Ìjẹ̀ṣà ló ti wá ní iṣẹ́ wọn nìyẹn wọn ò mọ̀rọ̀ sọ èpè náà fi ń sọ̀rọ̀ ṣùgbọ́n gbogbo wa kọ́ ló yẹ pé bẹ̀ láti wá màá dúró sí wọn máa bá mi fèpè ṣeré màá ma máa wẹ màá máa rẹ́rìn-ín ni torí mọ kókó tó ṣe délẹ̀ báyìí ó ti lọ jókòó díẹ̀ nínú ilé òun ṣe ń kìlọ̀ fún wọn tó wá sórí tó kiri mi tó wá Hmm. kọmẹǹtì hmm, síbẹ̀. Hmm, hmm. now um wọ́n ní there was a shepherd before eléyìí eléyìí tó dé yìí uh, olùṣọ́ uh, name Kiki and then Baba Kiki was transferred in 2020 to Port Harcourt thus Ikumeyilo came to fill the vacuum as a big guy he came with ẹ máa gbọ́ o ẹ máa gbọ́ o wọ́n gbé olùṣọ́ wọ́n transfer olùṣọ́ lọ sí parish kan nígbà tó ń lọ ó mú pa dání kẹ́ bá lè mọ bí ó ṣe jẹ́ big boy tó big man tó ó ní pa lọ́tọ̀ personal assistant torúkọ ẹ̀ ń jẹ́ Johnson ìyẹn ni pa Noah ikú mẹ́yìn lọ ẹ̀rí pé yẹn wonderful personal adviser to a shepherd ẹjọ iṣẹ́ wo ni àwọn àgbà méje tó wà nínú chọ́ọ̀chì àgbà méje obìnrin àgbà méje ọkùnrin ẹjọ iṣẹ́ wo náà fẹ́ ṣe tó bá lè advice olùṣọ́ o àbí Eh, chairman of parochial committee iṣẹ́ wo ló fẹ́ ṣe iṣẹ́ wo ni ìyá àjọ ń ṣe iṣẹ́ wo ni bàbá àjọ ń ṣe tí ò lè advice olùṣọ́ olùṣọ́ débi wípé olùṣọ́ láti máa láti ibi tó ti ń bọ̀ ó láti mú pa dání èmi kàn ń béèrè ni o ṣáà kò sí ìránṣẹ́ tèmi kò tí gbòòrò débẹ̀ mo dẹ̀ sọ fún yín mo ní kẹ́ ẹ dáwó gbá ẹ eh, kò tí ì sẹ́ tó dáwó gbá fún mi má béèrè nǹkan Christmas mi lọ́wọ́ gbogbo yín ẹ lè máa jẹ́ kí nǹkan máa sọ lásán gbogbo gbogbo olùṣọ́ èmi náà fẹ́ upgrade ẹjọ́ torí ọlọ́run èmi náà ní ìdí pa ẹ̀yin lẹ́dẹ̀ wa máa sanwó oṣù ẹ̀ wonderful wọ́n ti ń gbé olùṣọ́ lọ sí ibì kan tó dẹ̀ tó mú pa dání. tọ́ Mr. pa yìí ìyẹn náà wá rí rẹ̀ as second in command nínú church òun ló ń ṣe kíni ló ń sọ do's and don'ts fáwọn ọmọ ọjọ́ kẹ máa gbọ́ o tọ́ṣọ́ ọkú Jímọ̀ Deborah Solomonu ah ọkọ bàbá yín ó ń gba ọgbẹ́ níbi tó wà ọkọ ẹ̀ ń sun ẹ̀jẹ̀ ẹ̀yin yóò ṣe fi kankan lẹ̀ fún un ẹ má bínú o ṣùgbọ́n àkókò bí ni yín gbogbo yìí ni mo jùlọ lọ́jọ́ orí gbogbo yìí ni mo gbà lábúrò tó mo lè sọ bẹ́ẹ̀ sí yín àkókò bí sọ̀ṣẹ́ ràdà nítorí ìjẹkújẹ nítorí nǹkan tẹ́ ń jẹ gbogbo yín ẹkọ̀ jóye ọ̀lẹ ọ̀lẹ dàrú ẹ̀ lápá má ṣiṣẹ́ káwọn oní ẹni ẹlẹ́ni kọ́kọ́ gbé nǹkan kalẹ̀ kẹ́ kọ́ kú tán kẹ́ lọ síbẹ̀ kẹ́ lọ gba fáìlì kẹ́ lọ gba fáìlì kẹ́ bẹ̀rẹ̀ sí ní pin láàrin ẹ̀yọ́ wọn ṣọfàdé gbogbo ẹ̀ sì máa ha yín lọ́rùn ó ti bẹ̀rẹ̀ báyìí fi hàn pé mo ti sọ ti gíní tipẹ́tipẹ́ ẹ wo iye ọdún tí mo ti sọ pé tí wàhálà bá máa bẹ́ sílẹ̀ mo ní very very soon very and very soon oníkálùkù ẹ́ ó máa máa jókòó lérí parish bàbá wọn ni mo ṣì ń bọ̀ mi ò tíì dé wọ́n kàn máa sọ royalty fún yín ni ìtẹ́ máa sọ tó máa sọ pé ẹ wọ́n wọ́n kọ́lé fọ́lọ́hún tó jẹ́ pé ẹ̀yin gan yìí pé kàn gbà ní ẹ̀ náwó yẹn dání ní àwọn owó tẹ́tẹ́ gbà ń bẹ̀ ẹ̀ ná bó ṣe yẹ kẹ́ ẹ̀ ná ìdí nìyẹn tí Ọlọ́run máa fi fún àwọn èèyàn láyè láti jẹ́ pé kóníkàkù jókòó sórí iṣẹ́ tí bàbá wọn bá ṣe sílẹ̀ fún wọn. He always says, he always says he was sent whenever he's preaching, according to, uh -huh. so wọ́n wọ́n rán ẹ lọ síbẹ̀ ni ọ̀dà ìyẹn náà dà mo sọ fún mo sọ mo dẹ̀ tún tẹnu mọ́ àfi tí ìbá ṣe pé olúwa ọlọ́run ọba alààyè ló fi ló fi fàn mí wípé sẹ ìran ọmọ ọṣọfà kan òjókòó sórí àga yẹn mọ láíláí tí bèèlà máa fi fún eléyìí tó wà bẹ́ẹ̀ yìí mi ò mi ò gbàdúrà kú fún ikú òjijì fún yẹn ní kúkú òjijì ṣùgbọ́n ẹ máa jẹ lọ níjọ́ tó bá ayé lọ́rùn a máa wo bó ṣe máa ṣẹlẹ̀ ṣùgbọ́n pé sẹ̀lẹ̀ jogún ẹ̀ parish ẹnì kankan mọ́ ìyẹn ti dópin by pìṣípìṣí i cite you ọmọ jésù àkọ́bí elédùmarè nínú agbo gbàlà god bless you bless your ministry in jesus name this mr pa kò sọ̀rọ̀ pé ó máa da àwọn ìyá àgbàlagbà pé kò sọ̀rọ̀ pé ó máa da àwọn àgbàlagbà ọkùnrin bẹ̀ pé kò sí pé ó máa sọ pé àbúrọ́dà mi wá ń bí mr pa ni ó kàn máa larúkọ mẹ́rin bọ̀dì ìwọ wá ń bí what the hell bó ṣe bó ṣe address wọn nìyẹn ìwọ wá ń bí ó ń pàjá tó gbé sínú ilé bàbá ẹ̀ ìwọ wá ń bí ìwọ ṣe báyìí ìwọ ṣe báyìí ìwọ ṣe báyìí what nonsense. olùṣọ́ ò gbọ́dọ̀ ṣépèdè should go and read Yeah, ẹ̀yẹ́ kí n ka ah nǹkan tẹ́ kọ́ yìí yéèpà nǹkan tẹ́ kọ́ yìí gùn gan o they should go and read deuteronomy deuteronomy 18, 10 to 14. ah ete tí bá mi kọ́ síbẹ̀ so ẹ jẹ́ kí n kà fún wọn ẹ ah jésù ẹ jẹ́ kí n kà okay ẹ jẹ́ kí n kà let no one be found among you who sacrifice their son or daughter in the fire who practice divination or sorcery, interpreters, interprets, ah, eduro, ẹ̀dúró, eh, ẹ̀dúró, mm. ẹjọ́ kẹ́yìn kankan má ti kọ́mẹ́ǹtì sí yìí òun kàkíní lọ́wọ́ uh, interprets omen engages in witchcraft eleven or casts spells or who is a medium or spirits, or who consults the dead. 12. Anyone who does these things is detestable to the Lord. Because of this same detestable practice, the Lord your God will drive out those nations before you. Amen. You must be blameless before the Lord your God. Your before the Lord your God the prophets. Yeah, the nation you will dispose is listen to those who practice sorceries or divination. But as for you, the Lord your God has not permit you to do so. Ṣé ń gbọ́ Mr. Mr. Mr. Noah ikú mẹ́yìn Iku, ikú sọ̀kalẹ̀ sí yín lórí. Ẹ́ ó ni bẹ́ẹ̀ náà ni pa ìyẹn náà ìyẹn náà ìyẹn náà máa kù lọ ló máa kù bọ̀ bí sóònú ẹ̀ kú nínú chọ́ọ̀chì èmi ọmọ kan tó lùṣọ́ ṣe pẹ̀lú e o dádì mi kò yé mi o mi no understand o mi no understand at all. irrespective of their age ó máa pè wọ́n ní hehehe. Eh, ṣubúọlá máa bọ̀ bí báyìí pa ló ń àdírẹ́sì wọn ẹ̀kí tó ṣolùṣọ́ o ṣẹ́ẹ̀rí ṣẹ́ẹ̀rí ṣẹ́ẹ̀rí àràmàǹdà ṣẹ́ẹ̀rí ṣẹ́ẹ̀rí ṣẹ́ẹ̀rí celestia wonder láti kẹ́tù àti mẹ́kọ mo sọ fún yín mo náà ṣì máa wá kọ́ná sí mẹ́kọ àti kẹ́tù eré lè rò pé mò ń ṣe because inú ti ń bí àwọn ọmọ wọ̀nyí bó ṣe ya sí títì yìí mo dẹ̀ jẹ́rìí àwọn ti nàìjíríà tẹ́nìkan bá bẹ̀rẹ̀ nǹkan báyìí gbogbo nǹkan tó ti ń run oníkálùkù nínú tẹ́lẹ̀ oníkálùkù máa bẹ́ síta ni. I've been warning you elders to be careful the way you are treating youths. I've been telling you elders. I've been counseling I've been warning you the way you are treating youths ní ọjọ́ tí wọ́n bá yarí. Ṣèbọn lọ́mọ pílẹ́ǹtì lẹ́sọ̀ pé ó sọ̀rọ̀. Wọ́n máa agbádá yín báyìí wọ́n máa fi fún yín lọ́rùn wọ́n máa jókòó lé yín lórí láàrin títì ni uncle Jimoh ṣe rí ẹ tó bá kọ́ níkà tó ṣe tinú ẹ̀ wà nínú ẹ̀ ni èmi mọ̀ yín dáadáa èmi mọ̀ yín dáadáa dáadáa dáadáa mo mọ̀ yín dáadáa gbogbo èyí mo kàn ń ṣe mo fi ń gẹ̀rẹ́ sí yín mo kàn ń papa papa papa SBG Ọ̀ṣọ́fà ibi tó yọ sí mi tó ní máa ṣiṣẹ́ lọ máa ṣe wà ìsinmi. mo gbọ́ ìpè ọlọ́run mi mo gbọ́ ìpè ọlọ́run mi mo gbọ́ ìpè ọlọ́run mi mo gbọ́ ìpè ọlọ́run mi mo gbọ́ ìpè wípé kémi wá tẹ̀lé olúwa nínú iṣẹ́ ìrere mo gbọ́ ìpè ọlọ́run mi mo jẹ́ ìpè ọlọ́run mi mo jẹ́ ìpè ọlọ́run mi mo jẹ́ ìpè ọlọ́run mi mo jẹ́ ìpè ọlọ́run mo gbọ́ ìpè mo dẹ̀ jẹ́ ìpè mi òun ni mo sì fi dúró títí di èní tó bá jẹ́ pé ara ni ẹ ti pa mí dànù ó lẹ́ni tó ń pa mí mọ́ kì í tó gbé bẹ́ẹ̀ dẹni kò ní kò ní kò ní sùn wọ́n ní wọ́n wà lọ́tún wọ́n wà lọ́sí ó lóun fi wọ́n síwájú òun fi wọ́n sẹ́yìn ó dàgbọ́ mi ò tiẹ̀ tí ì ṣiṣẹ́ tó wù wọ́n mi rárá ó ní mi ò tí ì bẹ̀rẹ̀ ó ní ṣùgbọ́n tí mo bá tó bẹ́ẹ̀ mo ní ẹjọ́ aleluya màámi ẹ má jẹ́jọ́ yẹn délẹ̀ tí mo bá tó bẹ́ẹ̀ tẹ́sán mo mọ nǹkan tó máa gbẹ̀yìn aleluya màámi ẹ má sọ̀rọ̀ yẹn débẹ̀ yẹn. ènìyàn mi wojú ọba olówó mi wọkàn ẹ wò ó èmi kọ́ lèmi pera mi o mo dẹ̀ mọ̀ pé ẹni tó pè mí ọ̀rọ̀ ọmọ oníṣẹ́ fàyàtì ó máa jẹ́wọ́ rẹ̀ kò sí nǹkan kan tí mo tó máa sọ pé kí fẹ́nu mi sọ tí mo sọ fún yín mo ní tí àwọn yúùtì tí wọ́n bá bọ́ tí wọ́n bá bẹ́ síta nǹkan tẹ́ máa bá ń bẹ̀ ẹ̀ ní nífẹ̀ẹ́ sí rárá ẹ̀ mọ yọrí tí mo ti ń sá fún iṣẹ́ olúwa ṣùgbọ́n nígbà tó pẹ̀rẹ́ mi nígbà tó mú mi tó mú mi tó mú mi ojú tẹni tó mọ́ ń mú lọ abẹ́rò pé ó yí sí pé kéèyàn lóye kàn jókòó kéèyàn kàn máa kéèyàn máa sọ̀rọ̀ kò yí sí i olúwa wò mí ni ó wo inú ọkàn mi ẹ mọ nǹkan tó sọ nípa dávidi ni ó ní a man after my heart ìtorí ẹni tó bá tọrọ yẹn bá jáde báyìí tí bá máa ti rò rò rò rò rò máa ti rìn lọ máa ti rìn bọ̀ àlékà mi àkàmọ àfimí rẹ tó bá yẹ wà lọ sọ fẹni wà lọ sọ ọ̀rọ̀ yẹn fẹni tí mo rán ẹ sí ṣebí mi lè mi rán ẹ níṣẹ́ ẹni tó bá rán níṣẹ́ láàbẹ̀rù àkìbẹ̀rù ẹni tá máa jẹ fún. I try I try I try to be a nice girl Ma tún m'a sọ pé bàbá yìí àbí nígbà tí mo rí yín tí wọ́n fẹ́ blackmail yín ṣé mi ò jáde mi ò defend uncle Jimoh ṣé mi ò jáde ṣé mi ò tú àṣírí ẹni yẹn síta ṣé mi ò ṣàlàyé ẹ̀ mo ṣàlàyé ẹ̀ ṣùgbọ́n yìí fúnra yín ẹ̀ dá àwọn àbúrò yín ẹ̀ kò sí tó dánú yín ìkan ògbé kọkàn ní yín ṣùgbọ́n ẹ kọ́ sílẹ̀ kò sí ọmọ ọ̀ṣọ́fà kankan tó tún máa gba láàyè láti jókòó sí orí àga yẹn mọ́ ṣe wá rí gbogbo ẹ̀yin olùṣọ́ hallelujah gbogbo ẹ̀yin olùṣọ́ tó jẹ́ pé ẹ lọ ń gbé ṣíà gold tẹ lọ fi jókòó either directly tẹ jẹ́ kó kan ògiri níbi tí níbi tí wọ́n gbé pẹpẹ sí tí wọ́n tan ìmọ́lẹ̀ sí ẹ ń jẹ ọ̀hún lẹ ń jẹ o ẹnikẹ́ni tó bá lè lọ ṣe special chair fúnra ẹ̀ tó ní nítorí pé òun jẹ́ olùṣọ́ ní chọ́ọ̀chì ó lọ jókòó sórí golden chair <laughs> máa wòran máa wo tó máa tó bá yọ̀rọ̀ bo nídìí díẹ̀ ló máa kù. bẹ́ẹ̀ ni èmi ni mo sọ ọ̀pá ẹ̀yìn ẹ ló ti nírora yẹn ti máa bẹ̀rẹ̀ ọ̀pẹ́ yìí yá máa sún ẹ lákọlákọ ni nonsense hallelujah ẹ jẹ́ n padà wálé náà dádì mi ẹbí nísà lesa. kálẹ́ ìyá akọrin god bless you i sight you <sighs> olúwa. Hmm. I still strongly believe there should be monitoring and evaluation unit in CCC to look into matters like this and more. Oh. Àní àwọn ọmọ Ọ̀ṣọ́fà, àwọn ọmọ ọba pàpá àti tó jọmọ àti tó jẹ́ àgbéwálé wá tọ́ àti tó jẹ́ àfi abẹ́gbé láti títì. Gbogbo wọn ni wọ́n basẹ̀ lẹ́yìn jẹ́. Olúwatóbi tí ẹ bá fẹ́ kí Ọlọ́run ẹ má ẹ má yẹ kí sọ ẹ má yẹ kí sọ̀rọ̀ òdì sínú ilé ayé yín o mo ní kẹ́ yé comment sórí page mi mọ́ tẹ́ bá fẹ́ lọ ṣe bára lẹ lọ ṣe bára mi àbí kí ló dé okay i think i know what i'm i'm going to block you i'm going to block you yeah god really bless wonderful giver cheerful giver but pé kẹ́yìn máa ṣe five bára kiri ilé ayé tí wọ́n ní kọ́ ní kẹ́ bá fi tọrọ bára kiri ni ṣẹ́ni tó ṣe bára ó wá sórí ó ní Facebook account ni àbẹ́ni tó ṣe bára ń lọ sí pàtí ni àbẹ́ni tó ṣe bára ó máa ṣe photo shoot ni ẹ kó ṣì í kúrò lórí péjì mi o. wọ́n ṣe sọ fún yín sìn yín o tẹ́ bá fẹ́ kí nǹkan tẹ́ tẹ́ ń tọrọ fún yìí kó wá sọ̀kalẹ̀ sínú ilé ayé yín àánú àwọn ọmọ tẹ́ kàn dárúkọ síbẹ̀ ló ń ṣe mí àánú àwọn ọmọ tẹ́ fi forúkọ wọn tẹ́ fi ń jalè kiri tẹ́ fi tọrọ tẹ́ fi ń ṣe fáìn kiri àánú wọn ló ń ṣe mí so get the hell out of my page this is my platform i registered it with my father's name orúkọ bàbá tèmi lèmi ń jẹ́ so kẹ́kọ̀ọ́ sì kúrò ń bí. màámi a block woman yẹn now lára àwọn nǹkan tí mr eh, ọlọ́gbọ́n dorí ẹja mú mr ikú tẹ̀lé lẹ́yìn olóúnjẹ noah òhùwà noah hmm. he came yes i will i will do that ma i will do i will do that i will block i will block her i will block her. God bless you, mommy. I will I will block I will block her because you you don't want irú I'm eh, only amúni amúni súnmọ́ lọ́hùn ni máa block it tí bá the program mi ò Yo fair for work on. okay let me see. àwọn àwọn wèrè àwọn àwọn àwọn àwọn àwọn wèrè àwọn wèrè tó ló táwọn olórí burúkú tó máa tó máa tó máa wá sí orí péjì onípéjì tó máa wá bọ́ ṣe máa máa ba ba ba ba program téèyàn ń ṣe tó máa wá bọ́ ṣe máa bọ́ ṣe máa distract èèyàn nìyẹn idiot ni kò má ṣe fine bare now go elsewhere where is she again okay ó dẹ́rẹ́ wọ́n ti bá mi block ẹ̀ kúrò. uh, the Ikumeyi law Noah man, he went there for a purpose, business with a business agenda. With a business agenda. Wọ́n ní gbogbo nǹkan tí wọ́n ń tà nínú spiritual shop to wà ń God bless you, yeah me. Thanks a lot. I really appreciate you. Wọ́n ní go ẹ̀ ní máa yìí ló dẹ̀ multiply times four. àbẹ́ẹ̀rí pé owó ni kẹ̀kẹ́ ìyìn rere ẹ̀jẹ̀ lépo kẹ̀kẹ́ hmm. ẹ̀jẹ̀ òun lépo kẹ̀kẹ́ thank you ma ẹ ma ẹ̀jẹ̀ lépo kẹ̀kẹ́ gbogbo nǹkan tó ń tà tíyàwó ẹ̀ ń tà nínú ṣọ́ọ̀bù times four ni it's a normal thing pé gbogbo nǹkan tá bá fẹ́ fi ṣe iṣẹ́ pé èèyàn fẹ́ ra nǹkan pé o ṣe kíní kan kíní kan èèyàn lè rà nínú nínú kiosk eh, ìyá yáàdì àbí tó rí ọ̀fẹ́ bá wà èèyàn á rà wá láti ta. ah wọ́n tún ní kì í ṣe times four o wọ́n ní times ten ní èmi tiẹ̀ tó mú kéré tọ̀ ṣe é rí pé wọ́n dìídì gbé wọ́n dìdí wá sí báǹkì sí mọ́kànlá nítorí pé wọ́n rí pé ibẹ̀ fẹ́jú dáadáa ibẹ̀ dẹ̀ lérò ṣe rí rísì tí bàbá tí wọ́n fi transfer Noah yìí lọ síbẹ̀ máa ṣàlàyé ẹ̀ fún gbogbo wa. máa ṣàlàyé torí kí àwọn mo pariwo bàbá nínú lánàá mo pariwo wọgán lánàá nítorí pé mo gbọ́ pé nígbà tí wọ́n dárúkọ wọn níbẹ̀ ẹnìkan ló ṣe kìnìyẹn pé is because of bàbá nínú kìnìkan kìnìkan Ìkà ni pa ìpa ah, ah, ah, mi, Uncle Jimo, ẹ̀yin ọmọ Ọ̀ṣọ́fà, you don't want peace for Celestial Church members worldwide Nitori owó tẹ̀gbọ́n yín lọ owó òróró tẹjọ́ ń pa tẹjọ́ ń pín àti ìgbà tó bá wá pò tó òróró ní ní ìmẹ̀kọ transfer ati owo registration tí gbogbo yín tẹjọ́ kò tẹ̀ pín ebi ló máa ebi ló ń pa mọ́nàmọ́ná kù bẹ́ẹ̀ bá ń ṣe báyìí ebi ló ń pa mọ́nàmọ́ná kù fi ara ni àwọn èèyàn olùṣọ́ kan wà ní ní nàìjíríà bẹ́ẹ̀ yẹn tó jẹ́ pé ten thousand ló ń gbà lóṣù ten thousand ló ń gbà lóṣù wọn the last time tí wọ́n fún ní ten thousand yẹn was two years ago ẹ̀yin dẹ̀ ẹ̀yin ò dẹ̀ ṣiṣẹ́ ẹ̀ ṣàbọ̀. ẹ̀ ń tẹ́ fi ń ra ọṣẹ fi ń ọmọ ọ̀ṣọ́fà ẹ̀ ń tẹ́ fi ra oríṣiríṣi fi travel torí lọ sí lọ sí South Africa bẹ́ẹ̀ lásán òde ò jẹ́ kí gbogbo ayé gbádùn lójú ẹ̀ o ti travel nìyẹn rubbish. wọ́n gbé máa ẹgbẹ̀jì olóògùn kàtó olóògùn òun gan fún a ṣe máa dig into life ara wa nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ kíní yìí ó ti mú mi lákọlákọ a yìí máa dig nígbà tá a bá ṣe di surface tán a tún wá lọ sínú spiritual a tún go spiritual a go spiritual. adáfóyè nǹkan tí mo fẹ́ sọ gangan nìyẹn wọ́n gbé lọ síbẹ̀ yẹn láti lọ tákù bàbá núná yan ni. dé tẹ̀yìn ọmọ ọ̀ṣọ́fà tẹ̀ ń hùwà báyìí ah <laughs> ṣe rí pé tí ṣèsìn gbajúmọ̀ nsìn eégún ta bá kẹ́kẹ́kẹ́kẹ́ tí ò gbọ́kẹ́ òòṣà ta bá gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ tí ò bá gbọ́gẹ̀ ojú títì ló ti máa máa gbàǹjẹ̀ òun lọ̀rọ̀ yín ẹni ẹ̀tẹ́ ẹni àbùkù ni yín ẹni ẹ̀tẹ́ ẹni àbùkù níyín ẹ ti wá dẹni yẹ̀yẹ́ ń sìn ẹ̀rí bọ́n ṣe máa máa lé gbogbo àwọn olùṣọ́ yín bọ́n ṣe máa máa fling wọn síta ṣebí ẹ ṣe rò pé ní claim oníkálùkù ẹ máa máa rẹ́rò gan tó máa máa lọ sí kóòtù sìn ha já Michael ẹ máa máa rí èrò tó máa máa lọ sí kóòtù lórí nǹkan tó jẹ́ ti bàbá wọn. Ah! gbáyé èèyàn mi ó san one point two million to Solomo Solo <laughs> Solo yìí náà ni bàbá gbowó gbowó tọ́tí Solomon ti ìtí ìtí ìtí ìtúbàṣọ gbà á kì í gbọ́ yẹn ti Solomon Solo jẹ́ ọ̀rí pọ́nrí yẹn máa ń takò ẹ gan kó tó fún ẹ ní five naira gbogbo ayé ti gbọ́. aṣọ tó wọ̀ sọ́rùn yẹn mo mọ̀ pé five million ló máa fi gbà blue tọ́gbé sí tọ́gbé sí lọ́rùn yẹn mo mọ̀ pé Eh, eh, five million ló máa fi gbà nítorí láti lọ ẹ̀dẹ̀ adẹ̀ sọ pé ẹ̀dẹ̀ sọ pé peace ẹ fẹ́ kí peace wà peace ò lè ẹ́fà sí ní celestia kì í ṣe èpè àbúrò ẹ̀bẹ̀ ẹ̀mí jẹ́rí mi ni àbúrò mi ni ẹ jàre àbúrò mi ẹlẹ́rìí ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ni Solomon àbúrò mi ẹlẹ́rìí ẹ̀jẹ̀ seven hundred thousand ló bá tán. ta ló gba seven hundred thousand ṣé aṣọ agbádá tí wọ́n wọ̀ ni àbí ìyẹn náà fi náà fi náà fún tọṣọ àbí Deborah náà fún nìyẹn ẹ má bá mi kọ bẹ́ bá ti ń kọ àwọn owó yẹn ẹ má bá mi kọ sí délẹ̀délẹ̀. mo ń sọ fún yín olúwa sọ wípé mo ń bọ̀ kọ́kọ́ èrè mi bẹ pẹ̀lú mi wọ ẹ̀yin ìdílé ọ̀ṣọ́fà tí ẹ bá ẹ máa máa fi sẹ̀lẹ́ máa máa fi pìtàn gbẹ̀yìn ni nítorí pé kí ni olúwa sọ ìrọ́jò tọ́mọ ẹ̀gbọ́n yín lọ́wọ́ ẹ wá jẹ́ kí gbogbo ẹ̀kọ́ kúkú wá bàjẹ́ pátápátá aṣọ agbádá ẹ̀ tó gbà seven hundred thousand ṣe é ráyé ṣe é ráyé epo ló ń ta ní àbágbàdo tí màá ti torí aṣọ tí ò aṣọ tí ò kárí anointing aṣọ tí ò tí ò lè pa tí ò lè pa yànmùyànmú máa lọ kó seven hundred thousand máa lọ kó sílẹ̀ máa lọ gbà nítorí pé wọ́n fẹ́ lù ẹ́ láti lọ fi ṣe bíi. èmi ò ṣe pa mi ò dẹ̀ ṣe kàn lóògùn o bọ́rọ́kọ́tọ́ ló ń yọ Jésù Kristi ó wà pẹ̀lú mi iṣẹ́ ìránṣẹ́ mi dẹ̀ leléyìí hmm, iṣẹ́ ta bá rọ́kọ̀ ni kò lè la la la la la la ni iṣẹ́ tí Olúwa bá rán atẹ́gùn kò lè pa atẹ́gùn lára torí ẹ lè ní mò ń pọ̀fọ̀ mi ò pọ̀fọ̀ mo ti ṣàlàyé ẹ̀ fún yín. tí ẹnikẹ́ni bá wá sọ pé à òun òun nǹkan tẹ̀ ń tà nínú kinní ti ṣe kinní ju o ó wá mú ẹnì yìí sọ pé àwọn òun ṣe sáfíìsì mercedes service pé kò dẹ̀ sí owó lọ́wọ́ òun tó máa fi ra expensive candle òun dẹ̀ ra candle òun òun dẹ̀ kì í sápò òun dẹ̀ fi ṣe sáfíìsì p mr pa nígbà tó fẹ́ tẹ́ wọn síwájú olúwa mr pa ó dẹ̀ ń gba candle ó dẹ̀ ń yẹ̀ wò ìtọ́ bá ti rí tí kò bá ti jọ ìtí wọ́n ti stamp nínú ọ́fíìsì wọn bóyá wọ́n ti rí wọ́n ti rẹ gbogbo ẹ̀ mọ́nú nǹkan bẹ́ẹ̀ bá dùbú wọ́n bá fi kádùn wọn wá fi gbé yín síwájú olúwa gbogbo kádàrá yín ló ń yọ lọlẹ̀ yẹn níṣẹ́ ló dẹ̀ máa kan ọmọ ọlọ́mọ tó ti mú ìmọ̀ ọ̀pá àmọ́lẹ̀ dání tó fi gbàdúrà throughout tó fi tó fi tó fi tó fi ṣe ẹ̀sìn àánú àwọn ojú olúwa O de mú o de mú o de mú àwọn ọmọlẹ̀ yẹn ó o de kan o de ń o de dẹ̀ ń kan ọmọ yẹn ni bó ṣe kọ́ ọmọlẹ̀ yẹn lọ jẹ́ péjọ yẹn last day tóun débẹ̀ yẹn gbẹ̀yìn nìyẹn. ṣé yẹn dáa. ẹ̀lẹ́ ò fẹ́ ṣùlọ abúlé ẹ̀ ti rí ṣù abúlé sí ṣé ẹ mọ̀ pé mò ń sọ ṣé àwọn ọmọ mi àwọn ọmọ mi alálùbáríkà tó sì mú ẹnẹ sílẹ̀ sọ ṣé ẹ ráwọn ilé wọ̀nyí ṣé ẹ ráwọn ilé wọ̀nyí ago ṣọ́ọ̀ṣì náà máa gbé dẹ́tọ́ máa là mọ́ yín lórí emi èmi kàn sọ bẹ́ẹ̀ ni o mo kàn sọ bẹ́ẹ̀ pé bóyá àbí àbí báwo ló ṣe pé kándù yàtọ̀ ra wọn nígbà pé kándù kándù kò yẹ pé the same kándù ni wọ́n ń lò nàìjíríà tọ́rọ́tọ́rọ́ bí ìka báyìí ni tó lo kó tó lo thirty minutes ó ti yọ tán kándù ń bì pa ó lè lo twenty ó lè lo twenty one days normal card ẹyọ kan ṣo gbọ̀nrọ̀gbọ̀nrọ̀ báyìí ni tó tó tó tó ṣe é dìmú lọ́wọ́ ìtí kò tó tó tó kéré jù nínú candle níbí báyìí ló máa jó seven hours good seven hours ló máa fi jó mo kàn sọ bẹ́ẹ̀ yẹn ní omi ìrìn sọ pé bóyá wọ́n ti stamp pé stamp wà lára ẹ̀ mo ní tó bá ti di tí ò bá ti jọ́ mo fi mo fi mo fi sọ̀rọ̀ ní dádì mi tí ò bá ti jọ yìí tó ń tà nínú torí báwo ló ṣe mọ̀ pé kò jọ yìí tí wọ́n ń tà nínú kíní wọn báwo ló ṣe mọ̀ á dẹ̀ kan ò bá ti fi ṣàdúrà twenty one days ó dẹ̀ máa kan ni báwo ló ṣe máa rí lára yàn kẹ́ ti máa gba àdúrà kẹ́ ti máa gba àwẹ̀ kẹ́ wá kẹ́ni kan wá pé nítorí pé òun jẹ́ PA ó dẹ̀ mú kánú yìí ó dẹ̀ kan nítorí pé ó rí i pé inú inú inú ṣọ́ọ̀bù wọn kọ́lẹ̀ ti rà it's not done ṣọ̀tẹ̀ ṣọ̀tẹ̀ ṣọ̀tẹ̀ yẹrọkọ mi jẹ̀bù ẹ̀ṣọ́ ẹ̀ it's not nice nígbà tó yẹ pé wọn bá nǹkan tó wọ owó tó yàn báyà ló ṣàmàdé fi dóyàwó ẹ wọn bá owó tó wà lọ́wọ́ ẹ ló fura kándù kándù tó tá tágbára ẹ ká ra wọlé tìbí kádùrà láti gbà ni ọmọ yẹn dẹ̀ gbàdúrà ẹ láti láti bẹ̀rẹ̀ ẹ̀sìn láti fi parí ẹ̀sìn kó dẹ̀ gbé síwájú olúwa ó dẹ̀ mú kándùlù ọmọ yẹn ó dẹ̀ kan ilé ayé ẹ̀ ló kàn yìí Mr. pa hmm. wọ́n tún ní pé àwọn tún special way order of service tí wọ́n tún yàtọ̀ àwọn náà tún gbé tiwọn kalẹ̀ bí daddy mi Eh, kọ́lọ́n kó bá wa fòrún kẹ́ wọn Alexander Abada báwọn náà ṣe gbé sáfíìsì tiwọn náà kalẹ̀ bọ́n ṣe yí donation orin báwọn náà ṣe rò pé bóyá ó ṣe wà òkè nìyẹn eléyìí náà Mr Noah àwọn náà gbé sáfíìsì tiwọn náà kalẹ̀. What is all this nonsense about? ẹnikẹ́ni tó bá sọ pé ah, báyìí kọ́ tẹ̀ ṣe yóò dá báyìí wọ́n máa work it out ni. Ah ah, láì ṣe classroom láì ṣe ọmọ ọmọ ọmọ tó tó ń ká ajá bí bàtà wọ́n ní daily madness ló ń ṣẹlẹ̀ níbẹ̀ onígbà tí madness yẹn tó wò dẹ̀ fẹ́ kó rí ìwúdẹ̀ yìí òun láti ṣe kí ni òun láti kúrò níbẹ̀ wọ́n ní mr mr noah wọ́n pààrọ̀ pulpit wọ́n gbé tí wọ́n síbẹ̀ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní fura ẹ fura o ẹ fura o ẹ fu ṣé ibi tí mo sọ pé wọ́n stamp kọ́kọ́ sí ẹ fura o ẹ fura o ẹ fura o ẹ fura ọmọdé wọ̀nyí ẹ fura alàgbà ẹ fura ní barak parish yo ẹ fura wọ́n pààrọ̀ lẹ́tàn wọ́n pààrọ̀ pulpit àti ọta wọ́n gbé gbogbo ẹ̀ kúrò àwọn ṣe gbé tí wọ́n sí <laughs> one dot three. one dot three. ṣé ẹ rí i pé ṣọ́ọ̀ṣì ti ṣòro forí balẹ̀ nígbà tó bold enough ó pààrọ̀ lẹ́tàn tó bá tiẹ̀ sọ pé okay o rí something that is strange about the lantern, or about the the altar the seven candle main altar the lantern. hand tí wọ́n fi ń ka tí wọ́n fi ń ka lesson tí wọ́n fi ń eh, announcement àti uh, pulpit tí wọ́n ti ń preaching To wọ́n ti give sermon If you sense that something is not normal, something abnormal is there, you will sit down with the entire church. And that kẹ́ gbé àwọn wòlíì sẹ́mi, ẹ má tiẹ̀ lo wòlíì no, church rárá rárá rárá. Ẹ lọ mú àwọn wòlíì ẹni anybody kó lọ bá yín wá wòlíì wà ní any parish ẹ kò yan anybody pé kó kọjá kọ̀ lọ pé kẹ́ẹ̀dẹ̀ to mi to to ṣàlàyé ẹ̀kọ́ tí tó wà níwájú torí àmọ́ gbogbo ẹ̀ gbogbo ẹ̀yìn olùṣọ́ gbogbo oníkálùkù ló lẹ stamp mọ́ lẹ́lẹ́ nǹkan mọ́ abẹ́ pẹpẹ yín pẹpẹ mi báyìí bó ṣe ẹ má bẹ bá ranjú mọ́ pẹpẹ mi dáadáa báyìí ẹ má rí pẹpẹ pẹpẹ orí ìdúró ni pẹpẹ wà ẹsẹ̀ pẹpẹ mẹ́rẹ̀ẹ̀rin kò jókòó sílẹ̀ orí ìdúró báyìí ló wà <laughs> pẹpẹ lift higher pẹpẹ fò sókè ẹ fura o ẹ fura ẹ fura ẹ fura nínú ìjọ mímọ́ ẹ fura kẹ má bàa fara àṣà kẹ má bàa fara káṣá èèmí fúnra mi. Hmm. Since August 2022, the situation got worse. Nígbà tó jẹ́ pé èpè báyìí, èpè olóyin mọ́mọ́ láti bẹ̀rẹ̀ títí tí sáfìsì máa fi tán lólùṣọ́ Noah ó máa ń pa ó máa ń pààrọ̀ èpè yẹn ni in fact ó dàbẹ̀ nípo ó ti ní gbogbo lyrics yẹn lórí ọ̀rọ̀ kan èpè kan ni tó bá sọ ọ̀rọ̀ kan á fi èpè á fi ṣe interpretation ọ̀rọ̀ tó bá sọ tó bá ka bible verse kan á fèpè á fi ṣe translation rẹ̀ á fi interpret ẹ̀ bí translation dẹ̀ ni no àwọn wo náà ṣe interpretation àwọn tó máa ń sọ̀rọ̀ àwọn náà interpret interpretation náà ló máa ń ṣe àwọn tó bá non-translate When you are when you are type when you are writing something from one language to another, you are doing translation. When you are speaking it out, is interpretation. Torí láì mi nìyẹn, so ẹ má jẹ́ kí kọ́ sọ pé mo gbòdo ń bẹ̀ yẹn. This lady said, I was so she was so mad because Jehovah really blessed Mokola with lots and lots of woolies, Youth woolies. they won't grow up per day with confirmed messages. Gbogbo wọn pátápátá. Ní mínísítà ikú tẹ̀lé. Ó lé wọn dànù Nye ẹsẹ̀ wọn ò balẹ̀. Ìyẹn olùṣọ́ ṣọ́ọ̀ṣì o. Olùṣọ́ o wòlíì pé ìran ò lè ṣiṣẹ́ ń bí tó bá ti rí olùṣọ́ tó bá ń sá E ẹ mọ̀ pé kò dáa ìwọ má dẹ̀ farabalẹ̀ síbi tó bá wà ilé yẹn ṣá àbí ilé ṣá àbí àbí àbí ni a sábà pé àwọn kan lérí àṣà ló jẹ́ pé igun láyọjú ẹ̀ kọ̀nàkọ̀nà láfà ha <laughs> fi kíra wọn. <laughs> tí ha ha sọ̀rọ̀ ni ha ha ha ha ha bó ṣe ń sọ̀rọ̀ wọn nìyẹn ṣùgbọ́n ha tó irú èmi yìí sì ò lè bá mi fi gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣeré <laughs> mi ò ní gbà ha dá padà lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó ha lọ jókòó tó lú ẹ nínú yàrá gbogbo wọn pátápátá ni ọ̀gbẹ́ni yìí ló lé dànù you see èpè yìí ò mean anything but tẹ bá ló ń bá ẹni tó jẹ́ pé ọmọ ọba lùfọ̀n tẹ bá ló ń bá ṣe tó jẹ́ pé ẹ fi ń sọ̀rọ̀ ni it's another thing it means another thing entirely nǹkan tó jẹ́ pé before you marry you have to know ṣé ìdílé yìí lè fẹ́ ìdílé yìí ṣé nǹkan tí wọ́n ń ṣe níbẹ̀ ṣé kò ní contradict ṣé kò ní ba yé àwọn ọmọ jẹ́ èpè tí yín sìn bí ẹni pé yìí fi ń dá para ni àwọn ọ̀jẹ̀bú kan náà wà tí wọ́n yẹn tiẹ̀ gbóná tí wọ́n yẹn gbóná tó bá ń ṣe ọdún tẹ́ bá rí tí wọ́n bá ń ṣe ọdún àwọn èpè kabiti kabiti wọ́n máa máa sọ pé níwò yìí àmọ́dún kó ti ra mọ́tò ńláńlá kó ti ṣe kíní kan nídìí other way around ni o kí mọ́tò ti go kí mọ́tò ẹ̀ kó ti kí mọ́tò ti lọ mọ́lẹ̀ ṣe ṣe ṣàdúrà nìyẹn gbogbo wọn dẹ̀ máa wọ́n dẹ̀ máa fò sókè wọ́n dẹ̀ máa wọ́n máa mu ọtí wọ́n máa fò sókè wọ́n dẹ̀ máa ṣe àṣẹ sí wọn ò ní ṣàmì àṣẹ náà máa máa ṣe sí ìjẹ̀bú kí ni bíbá yìí o ìkan nínú ọ̀rẹ́ ọ̀rẹ́ lastborn mọ́mì mi best friend ẹ̀ ọmọ ìlú yẹn ni tó bá sọ pé àwọn fẹ́ lọ lé ọdún mà ní ò lọ o dígbà ò lọ o dígbà ò lọ yẹn nǹkan mọ́tò tó máa pé kí dígbà má tẹ̀lé òun lọ o tọ̀gbọ̀n tó bá pọ́n fẹ́ ṣe normal party ó lè wá join òun pé because ibi táwọn lọ èpè làwọn máa lọ ń ṣẹ́ ń bẹ̀ fún ọdún but ó ti gbàgbé wípé ẹ̀yin ṣe èpè ṣọdún ẹni yìí tí ẹni yìí ẹni tó ń bá tó tó tó fẹ́ síyàwó tó fẹ́ níyàwó tó jọ meet ara wọn tó ṣe kinní ó ẹ̀jẹ̀ ti papọ̀ so díẹ̀ díẹ̀ nínú èpè yẹn a máa ṣe ah tó máa ní níwòyí àmọ́dún kí mọ́tò kó ti lọ ẹ mọ́lẹ̀ o níwòyí àmọ́dún o kó ti ṣorí burúkú dànù <laughs> ẹ̀wẹ̀ ẹ̀dẹ̀ máa gbọ́ tọ́dẹ̀ máa tínú wọn máa máa dán máa fò sókè ẹ́ ó dáa wọ́n ní alàgbà alágbádá seven hundred thousand wọ́n ní baba scammer four one nine experts ló gbédè o ó wá ṣe kí ni òun náà wá lọ píìkì àwọn prophet ẹ wo bí bí gbogbo mọ́kànlá ṣe tó yẹn bó ṣe bó ṣe tóbi tó yẹn àti rí bá àti ẹ̀dẹ́bẹ̀ á rí nínú fídíò kó jẹ́ pé prophet mẹ́ta ló máa máa ṣiṣẹ́ fún gbogbo wọn bẹ̀ something is wrong somewhere. Eh, àwọn wo wá ló wá ṣe ẹ ti jẹ̀ṣà orí bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ ni i know i know ti jẹ̀ṣà orí bẹ́ẹ̀ yẹn yín máa fi ti yín yẹn máa fi ń sọ̀rọ̀ ni lùkúlùkú láà gbé ọmì orí ọ ọba ló ayé láà gbé ẹlẹ́ẹ̀kẹjọ. àwọn òbí sanwó ẹ o níṣẹ́ ni ọlọ́fínmọ́lé amíwúre ire ire kàbìtì ire kàǹkà lámìwú lámìwú. gbogbo àwọn tó wà tó jẹ́ wòlíì níbẹ̀ ló lé gbogbo wọn jáde kí nìdí tó fi lé wọn jáde kò fẹ́ kán rí àṣírí wọn kò fẹ́ kán rí àṣírí wọn kò fẹ́ kán mọ ibi tí òun gọ sí ó wá lọ mú àwọn èèyàn àwọn wòlíì tó fẹ́ fúnra rẹ̀ ó wá lọ mú ọ wá ó wá gbé wọn síbẹ̀. Si gbogbo àwọn ìyá àgbàlagbà tó wà nínú kinní tó ti ń ṣiṣẹ́ olúwa láti láti láti ìgbà tí wọn tiẹ̀ tí bí òun gan fúnra rẹ̀ gbogbo wọn lórí táyà wọn dànù ṣó dáa. now nǹkan tó ṣẹlẹ̀ rèé o àwọn yúùtù wọ́n kọ lẹ́tà sí Kétu pé kí wọ́n bá wọn transfer Mr. Elépèdé ké tún wá fún wọn ní appointment pé kí wọ́n wá táṣọ ìwọ ni mò ń bá wí o torí ìwọ ni pásítọ̀ wọn ń bẹ àbí wọ́n ní olùṣọ́ wọn ń bẹ iṣẹ́ ìbọ̀dẹ́ ló dẹ̀ ń jẹ́ so àwọn ọmọ yẹn wọ́n gbéra látòdìdí Ìbàdàn wọ́n risk life fún wọn mọ̀ pé béèyàn bá fẹ́ lọ sí tọ́ílẹ̀tì gan nínú ní Nàìjíríà láti sì ti rúùmù lọ sínú tọ́ílẹ̀tì Nàìjíríà ó gbọ́dọ̀ wà nínú àwẹ̀ àtàdúrà olúwa lolùṣọ́ àgùntàn mi tọ́lẹ̀tì tí mò ń lọ yìí má kí n pàdé mọ́tò lọ́nà àwọn ọmọ gbéra I think how many were there I think about eh, fifteen uh, of them tí kò yẹ pé bóyá ẹnìkankan ló fún wọn lówó mọ́tò wọn wá lọ síbẹ̀ nígbà tí wọ́n máa débẹ̀ tọ́ṣọ̀ náà tún ti invite Mr. Oníkúyì ṣe béèyàn kan ṣo ló wá sọ̀rọ̀ wá dẹ̀ pé kẹ́nìkan kọ́kọ́ wá sọ̀rọ̀ kò tó fẹ́ sọ ẹnì kìíní á sọ tiẹ̀ ẹnì kejì náà wá sọ tiẹ̀ ẹ ṣẹ̀ wá pé gbogbo wọn papọ̀ ẹ ṣẹ̀ wá ṣe kí ni ẹ ṣẹ̀ wá bá gbogbo wọn sọ̀rọ̀ ní tùbí nùbí wọ́n ń ṣe bó ṣe ń ṣe yìí gbogbo nǹkan tẹ́ ẹ rò pé ẹ̀yin ọmọ ọ̀ṣọ́fẹ́ ẹ jókòó lé oníkálùkù máa yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ yín ẹ rò pé bóyá mò ń purọ́ ẹ rò pé bóyá mò ń ṣeré ni nǹkan tí olúwa sọ fún mi ni mo sọ jáde ẹ tí ì mọ nǹkan kan láì jẹ́ pé wọ́n ìfọ́ọ̀mù àwọn ọmọ yẹn pé mr ikumẹ́yìn ló máa wà ń bẹ̀ ibi tí wàhálà ti tó ti tó ti ajá ajá barak gbéra ajá ìmẹ̀kọ gbéra sọ ibi tí yam pepper ti scatter scatter nìyẹn àwọn ọmọ yẹn sọ pé is very wrong yes that action was very wrong on the part of Tosho and he set them on a suicidal note on a suicidal message tó bá débẹ̀ tí gbogbo àwọn ọmọ yẹn disappear ọkọ tó bá débẹ̀ táwọn ọmọ yẹn ò bá délé pé nǹkan ẹ wo oògùn tẹ́ ń lò òṣìṣẹ́ mọ́ ẹ lọ gbọ́kàn yín lọ́lọ́run ọba Elédùmarè omi tó oògùn ẹ lọ ẹ bomi kẹ́ ẹ fomi ṣe gbogbo tó bá fẹ́ ṣe ẹ máa bomi ẹ máa bomi ẹ bomi omi tó oògùn ẹ rò pé kẹ máa kẹ máa kẹ máa tọ́ nǹkan lá kẹ máa kẹ máa fi ṣiṣẹ́ ó ṣiṣẹ́ gbogbo lá lára àwọn ọmọ tèmi yìí ẹ bá tọ́ nǹkan kan lá kò lè ṣiṣẹ́ lára wọn àwọn ọmọ tó ti já dànù ẹ mọ̀ pé torí ọmọdé bá tan wọ́n lẹ̀ báyìí kò sí oògùn tó lè tọ́ sẹ́ni tó máa ṣiṣẹ́ a máa sọ fún ẹ pé ò ń ṣe èrè pẹ̀lú oògùn ẹni a máa ní fuck you suicide mission lẹ́sẹ̀tì in fact ó yẹ kó lọ rìpọ́ọ̀tù fọlọ́pàá ni immediately tí wọ́n débẹ̀ tó rí nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn ó yẹ kó lọ sí the nearest police station ló yẹ kó lọ kó wá gbé ẹ tọ́ṣọ̀ wípé o set trap fáwọn láti kidnap wọn láti lọ fi wọn ṣe ríṣùà ẹ máa ẹ máa ẹ máa ronú kẹ́ tó máa hùwà o ẹ máa ronú gidi kẹ́ tó máa hùwà nígbà tí àwọn ọmọ ọlọ́mọ wọ́n fi lé àtọ̀dọ̀ wọn lẹ̀ látòdìdì Ìbàdàn wá sẹ́kọ̀ọ́ tán wá dénú ibi tán ti máa ṣe bí ìtìtẹ́ pọ́tọ̀ ẹni tí wọ́n wá fẹjú ẹ̀sùn gan ni wọ́n bá lórí ìjókòó ẹ́ ṣé o pa wọ́n ni what was your plan because tí wèrè bá sọ̀rọ̀ wèrè kan ló máa da tó lórí burúkú bá ń rojọ́ asínwín kan ló ń gbọ́ divide and rule tẹ̀rọ pẹ́ ṣe ó ti tọ́ ó ti bọ́ lọ́wọ́ gbogbo yín pátápátá kọ́ńkà kò yìí dẹ̀ lọ wáṣẹ́ ẹni tó bá ẹni tó bá jẹ́ pé òbò kan mi ló mọ̀ ṣe ẹ ti di alọ wá ẹni sòsọ ọ̀tí kẹ lọ sí fún abẹ́ yín torí oníkálukú máa gba parish ẹ̀ lọ́wọ́ yín ẹ̀ mọ́ kankan wọ́n dẹ̀ máa fún yín ní royalty ṣé torí pọ́n fẹ́ lo celestial church ṣé ìpánágbọ́dọ̀ jẹ́ celestial church ọ̀kan lọ́gbọ́dọ̀ lo logo ni ṣé ìpánágbọ́dọ̀ lo logo ni èèyàn lè má lo logo tó bá jẹ́ pé nǹkan tó máa mẹ́mi lọ ni èèyàn lè má pè bẹ́ẹ̀ Celestial Church of Jehovah, Celestial Church of Jesu, Celestial Church of uh, Oluwa. Ah. Hey, eh, eh, hey. Ṣé register logo ni. Ṣé borúkọ lẹ register. Eh, ready tó máa bá yín fa wàhálà gidi. Yeah, tó tó bá jẹ́ pé ọmọ yẹn tó bá pon clever ni, ó yẹ kó lọ sí police station ni. Kó fagi ẹ mọ́ lọ́rùn pé nǹkan kan gbọ́dọ̀ ṣe nǹkan nínú àwọn torí àwọn wá fẹjọ́ sùn àwọn wá láti dìdí Ìbàdàn ẹ tó wá fẹjọ́ ẹ̀sùn wọ́n dẹ̀ wọ́n dẹ̀ dé wọ́n dẹ̀ wọ́n dẹ̀ wọ́n dẹ̀ wọnú ilé wọ́n dẹ̀ bá lórí ìjókòó ṣé ẹ ẹ plan láti láti láti láti lọ sí wọ́n ṣe ètùtù ni ẹ̀yin ò ṣe máa ronú kẹ́ tó máa ṣe kan why did you tell why did you inform them that he, you you've already invited him as well you did not inform them pé ah àti invite ẹni tẹ́ tẹ́ kíní o àti invite òun náà gbogbo iná lẹ́jọ́ máa lẹ́jọ́ máa jókòó síbẹ̀ ẹ ẹ ẹ ẹ ẹ fẹ́ ṣe surprise tí bá jẹ́ lára àwọn ọmọ yẹn tọ́ṣọ̀ ìwọ ni màá bẹ́ mọ́ lọ́rùn ń bá bí bá bẹ̀rẹ̀ sí tí bá ń pariwo vọ̀lọ́ vọ̀lẹ́ vọ̀lọ́ à ẹ mọ̀ kan tó ń pè ní vọ̀lọ́ olè olè ariwo olè ni màá máa pa ẹ̀dẹ̀ mọ̀ pé nàìjíríà wọn kì í gbólè sétí wọn máa máa ru táyà bò ń sìn sí àti àti pẹtrol ni ẹ̀yin ò ṣe máa ń ronú ẹ̀ kí bára ẹ̀ kí ronú kẹ tó hùwà ni. lẹ́ni tí gbogbo àtìkù táwọn ọmọ chọ́ọ̀chì ń sá fún wọ́n ọ̀nẹ́gbẹ̀dì ni wọ́n wá rìpọ́ọ̀tù ẹ̀ fún ẹ wọ́n dẹ̀ débẹ̀ wọ́n dẹ̀ bá lórí ìjókòó òun àti alágbádá tó pẹ̀rẹ̀ ní pa ta ló mọ gbogbo àwọn tẹ́ ti fi sọ̀rọ̀ àdìbẹ̀ kọ́ máa gbé àwọn ọlọ́mọ sínú mọ́tò kan máa disappear ní kọ̀ọ̀kan àbí ní ìtayé gbẹgẹ́ yìí kan tí n bá lọ bá yín rojọ́ ní kóòtù ẹ̀ lè bọ́ ń bẹ̀ ẹ mọ̀ pé ṣé mi ni nàá tí n bá lọ bá yín tí n bá lọ dìfẹ́ǹdì yín ní kóòtù tí bá lọ defend àwọn ọmọ yìí ní kóòtù táṣọ ò lè bọ́ ń bẹ̀ lórí nǹkan tó ṣe yẹn ò lè bọ́ ń bẹ̀ mi ni o tí bá tí bá tẹ̀lé wọn lọ sí wá sí náà tí bá wá sí kóòtù tí bá tẹ́ndà ọ̀rọ̀ wọn sílẹ̀ táṣọ ní nǹkan tó ṣe yẹn à wàá lóṣù mẹ́fà gbáko ní kirikiri. Hmm. Ah, it's a click. That's what some of them say that you have to belong to connect. Olúwa ló mẹ́rin tó ń sìn. You have to belong to connect. Àní iṣẹ́ àní wọ́n ti sọ tẹ̀lẹ́ di kọ́ọ̀tì. Tẹ̀lẹ́ ti di fraternity. Èmi ti sọ kinní yìí sẹ́yìn tipẹ́ tí mo ti gbé kinní tí mo ti gbé sórí péjì mi. Wọ́n ní kí n gbé kúrò ah ó kéré ó pọ̀ a ti rí six to seven six five five six seven years wọ́n ní kí n gbé kúrò pé kí ni mí ní nǹkan pé kí nǹkan tí mo béèrè yẹn bọ́rọ̀ yẹn ò dáa mo tún gbé síbẹ̀ mo lẹ́ẹ̀jọ́ kí ló dé tó jẹ́ pé tó bá ti dé bí e, stage kan nínú ṣẹlẹ̀ ikùn wọn máa ń gùn síwájú àmúre abẹ́ ibi abẹ́ inú pátápátá náà máa gbé sí wọ́n á wá mú kùn wọ́n á wá gbé síwájú bí ìsọ̀kalẹ̀ àǹfààní wọ́n ní bad question náà ni kí tún máa béèrè yẹn kí lẹ gbé mi kí làwọn nǹkan tẹ́ ń gbé mi ní díẹ̀díẹ̀ tó wá ń grow sínú yín bẹ́ẹ̀ ṣe rí gbogbo wọn bí kí wọ́n ṣe bí kí wọ́n ṣe lọ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ yẹn inú ìnira burúkú ni wọ́n wà o inú ìnira burúkú torí gbogbo nǹkan tí wọ́n ti gbé mì ní kéékèèké ní kéékèèké ẹni tó gbẹja kékeré mì ẹni tó gbé eh, eh, tortoise kí ló ti ń pe o um, tortoise tortoise tortoise tortoise ìjàpá àtakọ àtabo ẹ tọgbẹ ni ẹ ní kékeré ni o kínkínní ni o ẹni tó gbé yẹn mi ẹni tó gbé gbìn mi ẹni tó gbé jó mi ẹni tó gbé gbogbo jágbàjàgbà ní ayé ni o àwọn yẹn a máa dàgbà wọn a máa dàgbà wọn a máa dàgbà sínú wọn ẹ wá ní tí kò wọn máa lọ rẹrẹrẹrẹrẹ síwájú. Si bàbá tó dá ṣọ́ọ̀ṣì ilẹ̀ ẹja gbígbẹ yìí sì dín ni bàbá gbẹ tó fi kúrò láyé ni. bẹ́ẹ̀ ni àbúrò mi àbúrò mi ẹlẹ́ẹ̀kẹ́ rọ́tọ́rọ́tọ́ Benji ó sọ ní tòótọ́ ó Toto, ó sọ ó sọ ní tòótọ́ ó sọ ní tòótọ́ ó ccc elders are cabals So they will keep recruiting the olójú kokoros. That is true. Àbúrò mi sọ, ọmọ yẹn sọ, ọmọ yẹn sọ, eh yẹn Benji tí wọ́n gbé lọ sí ọmọ 37 years ton lọ fi ṣe, ton lọ ton fún ní aṣọ blue, mi moruko tẹ́ ń pè. Wọ́n fún ní blue. Uncle Jimo náà no mo lọ ní 2 months ago tí wọ́n lọ sí America. Ni wọ́n mo lọ náà lọ fi ṣe olùṣọ́ ní Ọ̀ṣọ́fà parish ńbẹ̀. Benjamin òdòdá nìkan gbẹ́sìn ẹ máa wò wọn ní nítorí tó bá máa jù síta ọlọ́run ṣe otutu ti bẹ̀rẹ̀ kọjá bá mi jẹ́ kó lọ jẹ́ pé around February March kọ́ bá mi jù síta nínú òtútù. àwọn oníṣẹ́ àṣìṣe ẹ̀yìn àwa jókòó ẹ̀wá fẹ́ ló bá bẹ̀rẹ̀ sí ní sunkún ní Mr Noah ikú ikú ikú ikú tẹ̀lé lẹ́yìn ló bá bẹ̀rẹ̀ sí ní sunkún báwọn Kétu wọ́n ṣe declare pé àwọn yúùtù wọ́n fẹ́ ba ṣọ́ọ̀ṣì jẹ́ mọ́mọ́ yẹn lórí nìyẹn nǹkan tó tó bí nǹkan tẹ̀ rí òun nìyẹn tọ́ṣọ̀ọ́ nonsense ìwọ tó tiẹ̀ nílé tó mọ́nú ilé ẹ túntò ló sọ pé sórí gbogbo àwọn tó wà ní kẹtù yẹn ojú gbogbo wọn tó là ìṣẹ́jú mélòó ojú wọn máa tó là bẹ́ẹ̀ ṣe dìklíà pé àwọn ọmọ yìí wọ́n fẹ́ tú ṣọ́ọ̀ṣì lè mọ́ máa yẹn lórí nìyẹn ńgbà tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ báyìí ẹkún ló ń sun asunkún rojọ́ ilé ló ń tú asunkún rojọ́ ilé ló ń tú ó sunkún sunkún sunkún sunkún ni àwọn èèyàn wá rojọ́ wọ́n ní nǹkan ṣẹlẹ̀ ọ̀tún rojọ́ òsì rojọ́ ẹ̀ẹ̀dà ìjẹ́ ìsìn ẹ̀kẹ́ ní kan padà wá ẹ̀dẹ̀ dájọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ẹjọ́ ṣé wọ́n ń ṣerú ẹ̀ tó o bá lọ sí kóòtù kan tẹ bá kọ́kọ́ ẹ kọ́kọ́ ẹ pààrọ̀ ẹ fẹ́ kú ẹsẹ̀kẹsẹ̀ bẹ́ẹ̀ lẹ ti dájọ́ <laughs> ee ṣé wá rí chọ́ọ̀chì bàbá lónáyán ní òkè àdó is not far from barracks parish. bẹ́ni yẹn ṣe sọ fún mi ṣe mọ̀ pé mi ò mọ location ó ní mọ́mì ó ní wọn jìnnà síra wọn ó ní jésù gbọ́ ó níyàn burúkú ni pásítọ̀ pásítọ̀ dájí Jímọ̀ torí táìtù tí mo fún wọn nìyẹn ọ̀nkú mi ọ̀nkú Jímọ̀ ó by sending that man there láti lọ fi àtáàkì bàbá Nononyan ni ṣe mọ̀ pé ní àná mo ní bá Nononyan ọ̀rọ̀ yìí tún jáde ń bi kí ló tún dé kí ló tún dé ṣe rí èmi it's only when you are in spirit with me that is when you will know where I'm going or where I'm coming from. Okay? mo ṣe tún gbọ́ pọ́n tún dárúkọ bàbá náà mo ní à ah, bàbá náà yẹ ìgé ló mi ìdẹ̀fẹ́ kọ́ tún sọ pé bàbá yìí tún ṣe kankan tí ò dá mo mọ̀ pé bàbá yẹn dẹ̀ bàbá yẹn dẹ̀ wọ́n wò mí lánàá báyìí wọ́n dẹ̀ ní ó dá nígbà tó bá róòtọ́ ọ̀rọ̀ wá kúkú tún jáde wá sọ mo mọ̀ ẹ́ dáadáa wọ́n dédé gbé Mr. oní PA tó lọ pẹ̀lú PA àtàwọn wòlíì ẹ̀ báwo ló ṣe máa lọ síbì kan nígbà tí ìpè pé private private company ẹ lọ náà ní pé kò ti lọ ṣiṣẹ́ tó kó p tó gbé pa dání tó kó wòlíì dání lọ síbẹ̀ ó wá gbogbo àwọn tó wá wà bí wá dà wọ́n nu síta nígbà tó kì í ṣe Adélékè ẹ Dẹ́mọ́lá Adélékè tó mú gbogbo àwọn tó wà ní ẹnu àwọn tó bá ní ọ́fíìsì tó tó tọ́ṣẹ̀ tọ́ṣẹ̀ gbé fún tó tó tó mú gbogbo wọn pátápátá tó dẹ̀ sack gbogbo wọn how does he want them to feed? kájọ pé àwọn tó àwọn tó wà ń bẹ àwọn tó ti wà nípò ńláńláńlá ń bẹ wọ́n ti rí ìkọ̀kọ̀ tọ́jú tọ́jú tọ́jú àwọn tó jẹ́ pé à ń bẹ lọ́hùn bíi tèmi yìí nǹkan ó dẹ̀ sáàkì gbogbo wọn pátápátá exactly what this idiot did gbogbo àwọn ọ̀yà tó jẹ́ pé wọ́n ti wà bẹ́ẹ̀ kó tó di pé wọ́n tó ìyá ẹ̀ ya tiẹ̀ gan lóyún ẹ̀ tó yẹ pé bẹ́ẹ̀ ni wọ́n bí wọn sí ibẹ̀ ni wọ́n dàgbà sí ibẹ̀ ni wọ́n lọ́kọ sí ibẹ̀ ni wọ́n bímọ sí ó dẹ̀ lé gbogbo wọn ó redundant gbogbo wọn pátápátá nínú ìjọ ọlọ́run níbi adé máa pe aleluya ẹjọ́ ìpàdà ibo aleluya ibo ló fẹ́ yà sí. o ò lè rọ́mọ ṣẹlẹ̀ mọ́sì kó wà níbi iṣẹ́ kan tó dáa kó sọ pé aleluya kò ní kò tiẹ̀ ní dẹ́ lóhùn bí ẹni kó mọ̀ ìtọ́jú tó tó bá débẹ̀ máa bá tòun jẹ́ ni alelu kankan ò yà mọ́ alelu dúró sórí ọwọ́ ẹ̀ ló kù. ẹ̀yin ọmọ Ọ̀ṣọ́fà ẹ̀yin ọmọ Ọ̀ṣọ́fà shame on all of you both young and old ìjẹkújẹ ìjẹkújẹ the best bidder takes it all lẹ́ ń ṣe káàkiri but you papa keep on enjoying it while it's still ṣùgbọ́n nǹkan tẹ́mi mọ̀ pé lẹ́yìn tí yín kò sọ ọmọ Ọ̀ṣọ́fà àwọn tó máa jókòó sórí àga ṣe wá rí ṣe kiri ìtúpadà wá gbogbo ẹ̀yin olùṣọ́ káàkiri gbogbo àgbáyé tẹ́ ẹ jókòó golden chair tẹ́ ẹ sọ pé torí pé ẹ jẹ́ olùṣọ́ tẹ́ special chair fúnra yín tó tẹ́ ẹ lọ paint ẹ ní gold ẹ lọ gbé àwọn àga orí burúkú yẹn kúrò ẹ má jókòó sórí wọn mọ́ kẹ́ tó bẹ̀rẹ̀ sí ní yọ ìròbó onídìí nonsense rubbish. àdúrà mi fún gbogbo ẹ̀yin yúùtù pátápátá ìṣẹ̀dá yín ò ní gbàbọ̀dé o tàwọn ọmọ mi náà ò ní gbàbọ̀dé àtọmọ ọmọ o gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí ẹ̀yin mi ìṣẹ̀dá àwọn ọmọ yín ò ní gbàbọ̀dé nínú ìjọ Sẹ̀lẹ̀ o kẹ́ wá máa wò ó wèrè yìí o tó pèrè ní Mr. Mr. ikú sọ̀kalẹ̀ yìí o mi rò pé Sẹ̀lẹ̀ wà nínú àwọn ọmọ tiẹ̀ o gbogbo àwọn tó ń ṣorí burúkú yẹ lè ráwọn ọmọ wọn nínú ṣẹlẹ̀ tó bá yìí pín ní wọn mọ́bẹ̀ wọ́n máa pín ní wọn mọ́bẹ̀ nítorí pé wọn ò tí ì your ex is always at the center of everything mischief etc ah ex yín ex yóò yẹ ká lu ex yín ní gbogbo lórí ṣùgbọ́n àkànṣe bá ọkọ mi báyìí sí. New governor, new cabinet within three months. Oh my days. Hmm. Eh, but she ṣé gbogbo ẹ̀ ló wáyé pé àtàgbálẹ̀ àti gateman No gbogbo ẹ̀ náà gbọ́dọ̀ náà ẹni. So he was not wrong. Oh my God. kò gbọ́dọ̀ sòkó finá sórí òrùlé òkè báyìí sí ọba mi <laughs> àlàáfíà la máa máa wà o <laughs> ṣé a rí gbéyàwó tó dáa ni mí atọ́kọ̀ àárọ̀ atọ́kọ̀ ọ̀sán mi àwọn méjèèjì náà wà lórí kínní èmi láyé mi alọ́mọ tó dáa ni mí wọ́n fẹ́ fi mí sílẹ̀ àwọn méjèèjì yẹn wọ́n ti mọ̀ pé ọjà tó dáa ẹran jọbọjọbọ làwọn sọnù kò sí bá program báyìí ọmọ ayọjọ ọmọ apọn mi lé ní ọlọ́wọ́ bá mi pọn ilé ọlọ́wọ́ bá mi kẹyìn bá mi gẹ̀yìn <laughs> eh, ó mà ṣe ẹnikẹ́ni ló lè gbà bọ̀dé so that is why ah but ah but I feel for them anyway I feel for them I feel for them ẹ ẹ dúró náà o ṣé nǹkan tí because. Eh, ọ̀rọ̀ gọ́fìmẹ̀ntì lásọ yo ṣé òun náà ló wá mu tí mr noah gbẹ́kú dání ṣé torí ẹ̀ ni àwọn náà ṣe wá mú gbogbo àwọn tó bá ní parish náà ṣe lé wọn dànù Nigeria is a big risk my God hmm. Hmm. alẹ́ mi yóò lè ṣe politics torí mọ́ṣe mọ́ṣe mọ́ṣe bá ṣe ń jòròjọ́ nínú tààtàtà máa dìtà máa lọ tú máa lọ táṣìírí ni <laughs> ẹ má gbàgbé o wọ́n ti wọ́n ti rú ọ̀nà fún yín <laughs> oh my days hmm. for real wow wow. Mr. Noah change cabinet ni. Um, I know you are not talking about that. I, I, am just joking, sir. Just joking. It's very, very sad. It's very, very, it's very, very sad what this man did. Mo wá fubu fún gbogbo ẹ̀yin ọmọ barracks pátápátá tẹ́ ń jàjàǹgbara ìtúsílẹ̀ tẹ́ ń jàjàǹgbara kí ìjọ kó lè gbèrú kí ọkàn yín kó lè balẹ̀ Ọlọ́run lo fi yín Ni orúkọ ti bàbá àti ti ọmọ àti ti ẹ̀mí mímọ́ ojú òní tì yín àgàrà òní dá yín ẹ ní irú ẹrù tí kò kìí ṣe tiyín gbogbo bí mr àti ní bàbá oní blue cap kí la máa ń pe ẹgbẹ̀jì àti ní mr jock norris àti níyẹn kí la fun baba bàbá ní ìdẹ̀tí ẹ̀ wá mọ̀ i need this picture torí mi ò mọ ẹni tá à ń o i need this picture ẹni tó bá mi sọ̀rọ̀ látòru àná ìyẹn náà kó tó di pé ó torí láti àlọ́ tó ti bá mi sọ̀rọ̀ ẹ báyìí kó ayé ah, sá fún mi I will never mention your name if you give me an information I will never never come out and mention your name because I know it's very risky you don't need to be blocking your name or blocking your your Instagram. time tá bá ti sọ̀rọ̀ tán wà block off eh, your photo yín kúrò lórí kínní you are safe because I know what it is. I know what it is. I know how wicked people can be. I will ne I've never never mentioned anything, anybody's name. To bá yẹ pé mo ń I got this information. I, ne I can only say I got this information from somebody. But tó bá jẹ́ pé ìtẹ́mi fúnra mi tí mo wá farabalẹ̀ tí mo ní olúwa olúwa nínú ọlá ńlá àti àánú ẹ̀ ta ni ẹni yìí gangan mo fẹ́ mọ̀ lẹ́yìn gbogbo nǹkan tí wọ́n ti sọ yìí ta ni gangan jẹ́ kí n mọ̀ ṣàlàyé ẹ̀ fún mi ṣàánú mi torí mi ò fẹ́ dẹ́ṣẹ̀ tí mo bá wá rí wípé ẹgbẹ̀jì ni wọ́n ah, ìgbà yẹn gangan ni màá ṣẹ̀ ṣe kí ni ah, ni màá wá ṣe kí ni ni màá wá tú kẹríkẹrí nǹkan síta màá wá tú kẹríkẹrí ọ̀rọ̀ jáde síta so you need not to be afraid of me if you have any information inbox me on uh, WhatsApp plus three two four eight eight two five nine seven zero seven. Now, the uh, the part three that is coming is about the the ownership of the of the parish. Tó jẹ́ pé ìyẹn gangan ó pẹ̀lú nǹkan tí ó ń fa wótò wóró wóró wótò bla bla bla bla bla bla mo ti ń gba information in fact right from ibi tí parish yẹn ti bẹ̀rẹ̀ gangan gangan gangan gangan nígbà tí ò tí di parish kó tó di parish ẹni tí olúwa lò láti sọ di parish tó jẹ́ wípé ẹni yẹn gan fúnra rẹ̀ ó fẹ́ lọ dán ògùn wò ni kí ọlọ́run ọba elédùmarè àtọ́bàjáyé kábíyèsí ọlọ́run alágbára lórí alágbára ìmọ́lẹ̀ ti borí òkùnkùn mọ́lẹ̀ kó tó àárẹ̀ sí ẹ̀ kó tó ṣe kíni kó tó sọ di òṣìṣẹ́ olúwa kó tó wá sọ di ẹni tó ń kọ́ oríṣiríṣi ilé ìjọsìn fún olúwa ẹ bá mi gbọ́ lọ́hùn tóbi Allahu Akbar ẹ bá mi gbọ́ lọ́hùn tóbi hallelujah o tẹ́yìn kan wá fẹ́ máa wá kílèmù wípé bó ṣe rí kọ́ nìyẹn ẹ jẹ́ ká máa ṣọ́ra àní lọ́wọ́ tá a wà yìí oníkálukú sì máa wá sí Kétu sí Ìmẹ̀kọ wọ́n máa gba fáìlì ilé bàbá wọn nítorí ẹ̀yin ọmọ Ọ̀ṣọ́fà ẹ lè gbé ẹ lè fà kẹ́yìn kan jókòó kan máa kó wá kẹ́ máa jẹ ni ẹ jọ̀ọ́ mo fẹ́ mọ lẹ́yìn tí àǹtí mi ẹ́díìtì tó fi kinní tó fi jogún ọmọ ọ̀ṣọ́fà mélòó ló kọ́lé ẹdìyẹ tó dẹ̀ gbèsè lẹ́sí àjọ́tọ̀ Christ sí. Si. jẹ́ pé ẹ tiraka ni o sa ó sán ọgún ẹ ó fi ṣiṣẹ́ o fi pawó pẹ̀lú gbogbo mílíọ̀n tẹ́ ń gbà káàkiri gbogbo àgbáyé yìí náà ẹ tí ì ní pé àwọn ọmọ bàbá wa o ẹ jẹ́ ká gbé orúkọ bàbá wa lárugẹ o ẹ jẹ́ ká ṣí kàtídrà kan o ká fi kẹ́ ẹ fi pè ní dánásì tó ń jẹ yín níyà tẹ́ ń pariwo o kò sí ọmọ rà bẹ́ẹ̀ tà bẹ́ẹ̀ ni gbogbo yín. ó mà ṣe o ojú olúwa wo gbogbo wa hmm. kí mi ò ṣépè ọlálẹyẹ Joseph Kọ́láwọlé mi ò kúkú ṣépè. Oh. nígbà tí eh, Yorùbá bọ̀ because you said the household of Baba Oshofa SBG Oshofa will never be destroyed mi ò ṣe pé eh, you you are not getting me ṣe àpẹ́ ìṣe ẹ̀yìn ṣe wọlé wá ni ara nǹkan tá a máa ń sọ nìyẹn ọ̀rọ̀ la sọ débẹ̀ torí ọmọ tó bá mú ogún tí bàbá ẹ̀ fi sílẹ̀ tó bá bàjẹ́ ọmọ tó bá mú nǹkan tí bàbá ẹ̀ fi sílẹ̀ tó bá ti tọrọ sílẹ̀ tí kò sọ di sílẹ̀ kan tó jẹ́ pé ṣe ló ní gbogbo àwọn èèyàn lára káàkiri ẹjọ́ èmi náà gbàdúrà pé kí kí lè bàbá tèmi náà bàjẹ́ ṣùgbọ́n àwọn ẹlẹ́wọ̀n yìí àwọn ẹlẹ́wọ̀n yìí pẹ̀lú gbogbo billions tí wọ́n gbà káàkiri látọ̀dún yìí tí bàbá ti kú ok ẹ jẹ́ ká gbàgbé Thierry àti bàbá Bada láti ìgbà tí bọ̀jú pọ̀pọ̀ ọkùn Jimoh tó ti bọ́ síbẹ̀ ẹ mọye ẹ mọye mílíọ̀n tó pa lórí àmì òróró ni ṣé kò lè dédé sọ pé a èmi náà mo fẹ́ fakọyọ mo fẹ́ ṣe kinní àti tọ́ṣọ tó jókòó sí sí kẹtù ń bẹ̀ tó ń gba over one million per month bẹ́ẹ̀ ni bọ̀jú pọ̀pọ̀ ń gba two point four two two two million point four hundred and some change kò sí other allowances ńbẹ̀ kò sí pọ́n fẹ́ travel ńbẹ̀ kò sí pọ́n fẹ́ ra tíkẹ́ẹ̀tì ọ́n fẹ́ ra tíkẹ́ẹ̀tì kò sí pọ́n fẹ́ lọ rí dókítọ̀ kò sí pọ́n fẹ́ jẹun kò sí pọ́n fẹ́ raṣọ kò sí gbogbo ẹ̀ abẹ́sẹ̀lẹ̀ ló gbogbo ẹ̀ wà gbogbo owó àmì òróró yìí náà ọwọ́ wọn ni gbogbo ẹ̀ wà kí ló dé tí wọn lè sọ pé àjẹkẹ́mi náà jẹ́ kí n ṣí kinní yìí kí n kọ̀kọ́ lórúkọ bàbá mi Joseph Samuel ọmọ Ojúkòṣọfà àánú orúkọ bàbá wọn kò kìí ṣe Ojúkòṣọfà kínní kan lójú lórúkọ bàbá wọn so ìnagijẹ náà ni gbogbo ẹ̀ kọtí ẹ̀kọ́ bàṣẹjẹ làwọn ọmọ wọ̀nyí àwọn eléwọ̀n yóò wá kí kí kí kí láìdèjì yẹn kó continue dáadáa you want to become a pastor kí n dákun kí n help out <laughs> èmi gan fúnra ara mi god bless you sir èmi gan fúnra ara mi mo fẹ́ ṣe bẹ́ẹ̀ <laughs> i'm telling you last year ní bíbá yìí làwa sì lọ sílùú wa ta mú gbogbo ilé dádì wa ta ṣe kí ni ta refurbish everything gbogbo nǹkan tó wà bẹ pátápátá la tún ṣe pátápátá níbi tí wọ́n ti ṣe iṣẹ́ tó ti tó ti tún léṣe tó ti yọ sílì tó yọ kínní wọ́n lọ pàdé fìlà tí bàbá mi tó gbé bọ̀ láti Mẹ́kà lọ́dún yẹn ẹ wo fìlà yẹn tó bó ṣe wà lórí àjà láti ọdún gbọ̀ngàn kò sí kankan tó ṣe fìlà yẹn ìdọ̀tí kan báyìí kò sí lára ẹ̀ ìyẹn ló ń pè ní pé èèyàn tún lè bàbá ẹ̀ ṣe nǹkan tí bàbá ẹ bá fi sílẹ̀ tó ò bá multiply ẹ̀ tó ò tún ṣe lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún tó tó yẹ pé èyí táwọn àwọn ẹni ẹlẹ́ni ṣe ṣe ṣe gbogbo àwọn parishes tó wà káàkiri ṣé owó bàbá ọ̀ṣọ́fà ni wọ́n fi kọ́ wọn ni wọ́n fọwọ́ bàbá ọ̀ṣọ́fà kọ́ wọn but people believe they are, they are doing the work of God but these children all of them Maybe you are one of them. I don't know. None of them care to elevate the, the, the that legacy. Ẹ rò pé ẹnu ni wọ́n fi ń ṣe kí náà ti ń pè náà fi ń dynasty ni. Ṣé rí Hasrop dynasty mo ṣì máa jáde mo ṣì máa wá sọ̀rọ̀ lórí ẹ̀. Wọ́n rán mi níṣẹ́ ṣùgbọ́n màá jáde màá wá sọ̀rọ̀ nípa ẹ̀. dynasty lórí lórí iṣẹ́ tí astrop ṣe lórí gbogbo nǹkan tí astrop tán ní sí London lórí àwọn parishes tí ìdílé astrop tí wọ́n kọ́ káàkiri ẹ mọye tó ń wọbẹ̀ ṣebí torí ẹ̀ làwọn ṣẹlẹ̀ náà ṣe fẹ́ kú náà ṣe fẹ́ kú náà ṣe fẹ́ jẹra wọ́n ṣe ń bá ìkan èyí tó ga gògòrò báyìí tó wà ní Nàìjíríà mm, Alfred tí wọ́n ṣe tí wọ́n ṣe tí wọ́n ṣe ní kọmọlọ́mọ kó máa fò kó máa sọ̀rọ̀. abẹ́rò pé bóyá èèyàn mọ nǹkan ni gbogbo nǹkan tí captain tó ṣe sílẹ̀ mo máa nǹkan ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ o ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ o ọmọ ọ̀ṣọ́fà wo ló sọ pé òun kọ́ ilé òun tí tiẹ̀ kọ́ kó tiẹ̀ má ní kó tiẹ̀ má ní wíńdò kó má ní pákó kó má ní kankan. ṣùgbọ́n kó ní kẹ́ni tó nìkan kú kẹ́ lọ jókòó síbẹ̀ kẹ́ máa lọ jogún ẹ̀ ni ẹ ti jẹ tán ẹ ti godigi màálù ẹ ti dópin ẹran jíjẹ gbogbo ọbọ tó wà ní dọ̀rẹ̀ náà ti jí táyì ní gbogbo wọn ń dì lọ sínú gbó lálàárọ̀ nonsense god bless me god bless you god bless gbogbo wa pátápátá gbogbo ẹ̀yin YouTube please i will advise you you don't go further uh, by going to reporters or things like that to go and start discussing uh, CCC issues is ẹ jẹ́ ká máa pariwo ẹ̀ lọ láàrin ara wa báyìí ẹ jọ̀ọ́. Yeah, their dynasty continue expanding every second. Wọ́n dẹ̀ bá àkọ́kọ́ jẹ́ wọn dẹ̀ legacy tí bàbá táwọn táwọn great grandfather wọn tó fi sílẹ̀ wọ́n rí níwọ̀ ní everyday ẹ ká lọ sí ìṣẹ̀lẹ̀ ọlọ́fin kẹsọ pé ẹbí lọ́wọ́ anybody kẹsọ pé lọ sílé ajílàrọ̀ wọ́n mú yín débẹ̀ wọ́n mú yín dẹ́nà ọ̀nà lè bàbá mi nonsense abẹ́rù gbogbo adẹ̀ tíjọ jẹ́ bákan náà ẹ̀rọ gbogbo ajẹ́ leveler ẹnikẹ́ni tó bá wù kó lọ kó lọ kó lọ sí ìṣẹ̀rẹ́ lọ́fin kó lọ find me out ilé bàbá mi wà ń bẹ̀ ilé bàbá mi dá dúró báyìí ni rubbish. Hmm. pásánà ilé bàbá mi ó dá dúró báyìí ni di ọba tu di di onígbàkulé kínní ìyẹn ìyẹn wà níbi tó ń ṣe mighty development lọ́mbẹ̀. Well, what is, what is wrong with all of you? Gbogbo yín kàn sún ẹ̀kọ́ dórí síbi kan náà. Eroko, you think it's going to continue like that for life? It's not going to continue like that for life because àwọn tó ń jẹyàn lólè ẹ̀dẹ̀ tún jẹ́ kó túmọ̀ pé olè yìí ó mọ̀ ń jà ẹ̀ lólè ọ̀dẹ̀ ní àrìndìn ni ẹ́ ẹ ń gba kan lọ́wọ́ àwọn èèyàn ẹ ń gba ogún wọn lọ́wọ́ yàn ẹ tún fọwọ́ ẹ̀ gbá wọn lójú pé ibi tẹ́ ẹ gọ̀dé ibi tẹ́ ibi tẹ́ ẹ gọ̀dé ibi tẹ́ gbogbo nǹkan tí bàbá yín fi sílẹ̀ àgbà lọ́wọ́ yín ẹ tún ní fi wọn ẹ tún ní wọn lérí òróró ẹ wo lásìkò tẹ́ ẹ jẹ́ káwọn asrọ̀ kan máa go through you think I don't know I know but kò sẹ́ni wọn tó bá mi sọ nínú wọn so èmi náà dẹ̀ ń wò tèmi. Hmm. <laughs> I know, I know some things. Oh, I know, I know a lot of things. Oh, hey, eh, hey, eh, eh. I know a lot of things. Sherry, taba parí eléyìí. Àwọn ashrop ò rán mi níṣẹ́ o, ṣùgbọ́n màá gbé my gbé my gbé story wọn jáde. Torí story one, wọn ni ìdààmú tó sell ní sẹ́ẹ̀lì tó wà ní orí yín lọ́wọ́lọ́wọ́ torí báwọn yẹn kàn ń ṣe pé hmm, iṣẹ́ ọlọ́run ni iṣẹ́ ọlọ́run ni iṣẹ́ ọlọ́run ni. ẹ̀yà you uncle please be talk to me let me add it to what I know so that I can come out. ẹ̀yin ni Alfred rán kó lọ represent astrop ní London you see I don't even know which one is which because the, I know one um, the other one tí wọ́n invite mi lọ sí lọ sí Abuja tí lọ sí Nasarawa a uh, few years ago ibi tí mo ti bẹ̀rẹ̀ sí ní mọ tí mo ti bẹ̀rẹ̀ sí ní wọnú family àwọn astrop nìyẹn and gbogbo ayé ló tẹ́ mi sí. Si, And when they are talking about Aslam, we are talking about, hey, hey, hey, àwọn ọmọ ọba rèé. Ọmọ ọba first class ọba. Think it's a rubbish, think it's a nonsense, tí kìí ṣe ẹ̀yin you lẹ́yìn tẹ́ you tẹ́ ẹ̀ you Tẹ́ ẹ̀ pera yín something. Kilo rupa di <laughs> and that one is so quiet. more. <laughs> kí lórúkọ ẹ o wọ́n mix àwọn méjèèjì papọ̀ nígbà tí story kan ṣẹlẹ̀ the other Alfred àti kí lórúkọ ti odidi one week ni mo fi ṣe service pẹ̀lú pẹ̀lú astrop tí mo sọ yìí ní Nasarawa wọ́n gbé wọ́n tẹ́ mi sí gbogbo fàájì gbogbo àwọn ará chọ́ọ̀chì wọ́n tẹ́ mi sí mo tún gba tí mo parí gbogbo program tí mo lọ ṣe mo tún ṣe kí ni a tún ṣe ọpẹ́ a ṣe gbogbo ẹ̀ nonsense ọmọ máa ah mi ò mọ̀ pé mi mọ̀ pé ah mi ò mọ̀ pé kan náà jọ ni yín o mo ṣàkọ̀ mọ̀ pé orúkọ astrop pọ̀ lóríṣiríṣi you are no longer interested because. Eh,

Hmm. Hmm. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. It is well. It is well. It is well. It is well. Okay, ẹ̀yin ni Alfred rán pé kẹ́ lọ sí kẹ́ lọ sí London láti lọ di the seventh year. Okay. Mo mọ mọ mọ àwọn ọmọ nǹkan tí mo sọ o àwọn èèyàn nìyí mi tí ẹ mọ̀ pé the same kinní nítorí oríṣiríṣi ọ̀pọ̀ èèyàn ló ti ń jẹ́ wùsì lórí kinní sì so I don't know mi ì mọbi tá a ti jọ tán ọ̀pọ̀ èèyàn ló ti ń jẹ́ darlington ìmọbi tá a ti jọ tán <laughs> ọ̀pọ̀ èèyàn ló ti ń jẹ́ ọlọ́mọ plenty so <laughs> mo máa ń careful láti. <laughs> Hmm. Hmm. Ah, kò lè ṣe kó má sàgbẹ̀yìn bẹ́bọ jẹ́ it is well. God bless you, everyone. So, the Genesis, be Baraki, bó ṣe bẹ̀rẹ̀, a máa gbé jáde lọ́la láṣẹ Ìdùmarè. Ikú ò nẹ́nì kankan pa nínú wa, àrùn ò nẹ́nì kankan wá gbèdè láṣẹ Ìdùmarè. God bless you. I really love each and every one of you. Gbogbo yín pátápátá ni mo kí shalom.